إخوة الإيمان فالسلام عليكم ورحمة الله وبركاته <coughs> adá ọpẹ́ fún ọlọ́run ọlọ́run tí ó ṣe wá ní mùsùlùmí bó ṣe wá ṣe wá ní mùsùlùmí kò ṣe wá ní mùsùlùmí lásán bí kò ṣe wípé mùsùlùmí tí yóò máa ṣe wàhálà tí yóò máa gbìyànjú láti gbọ́ ẹ̀sìn rẹ̀ yé lásìkò táwa ń gbìyànjú yìí tá a fi àsìkò wálẹ̀ a fi owó wálẹ̀ a fi ẹ̀mí wálẹ̀ pé gbọ́ ọba yé abẹ́ lọ́hún ọba náà ọlọ́run jẹ́ kí a gbọ́ yé kọ́ wá jẹ́ kí o wa kọ́ jẹ́ ká tún pàdé nínú ọgbà gbogbo àpadà sí ibú téèyàn wà dọ́dọ̀ lọ́n pé à kèé sára bá yín àtẹ́ndì ni ọwọ́ ají nǹkan bẹ̀ ọwọ́ àròjọ́ ń bẹ̀ ni ọwọ́ àpàdé àwọn èèyàn ni kò sínú yín iná láàyè ọlọ́mọdé ọ̀tọ́ ìtọ́ ni wípé ìtí ma fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi màá wẹ́n tí yọọba ń ṣèdájọ́ nǹkan yìí ni. sísítà méjì wọ́n rí admission kan náà sí yunifásitì kan nínú àwọn yunifásitì ilẹ̀ Yorùbá ìkànnù wọn ó wá láti state ìkejì ó wá láti Ogun State dìpátmẹ́ǹtì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà jọ ní admission sí ṣùgbọ́n nígbà tí wọ́n ń ṣètò accommodation ibi tí wọ́n ládmission sí òun wọn léèyàn ń bẹ̀ wọn ní fámìlì ń bẹ̀ kálukú wọn ò sì lágbára kán dá rúùmù kọ̀ọ̀kan gbà wọ́n wá rò wípé níbi tó ti ń ṣàdmission lọ wọ́n jọ múra bákan náà wọ́n jọ borí dáadáa wọ́n jọ wọ stocking bákan náà ọmọ ìyá mi lélẹ̀ níbi wọ́n ti jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń kírun mọ́ọ̀sì wọ́n jọ ń ṣe gbogbo rẹ̀ títa alágbájá sẹ́yìn ìtìrà accommodation ilé kan bẹ ládùúgbò kan nítòsí kámpọ́ọ̀sì wa tá a bá lè jọ dáwó ká gba léhùn ìlú ànílé yẹn two thousand naira ní lóṣù lọ́dún kan jẹ́ kí ni o twenty four thousand naira owó ọdún méjì wọn ó sì gbà ó jẹ́ forty eight àwọn méjèèjì wá manage láti wá twenty four twenty four thousand naira wọ́n gba lé yẹn wọ́n àmọ́ra rí tẹ́lẹ̀ níbi tẹ́sí registration níbi tí à ń tò à ń gba kinní kan à ń fíìlì kílókù ẹ̀ ibẹ̀ náà ti mọ́ra kódà tínú wọn ti dùn pé á ọmọ ìyá mi lélẹ́yìí á jọ máa gbé papọ̀ kíní ọ̀sẹ̀lẹ̀ ni wípé ó di ní ìjọ kan ààwẹ̀ eléyìí tànà bí wa sallallahu alaihi wasallam jọ torí ọlọ́run farabalẹ̀ o ànábì rẹkọmẹ́ndì fún wa nípa wípé ẹni tó bá lè gba ààwẹ̀ ọjọ́ àràfà tíléyà bá ku ọjọ́ kan irú ààwẹ̀ yẹn odidi ẹ̀ṣẹ̀ ọdún méjì ni wọ́n hàdànù fún yàn ṣùgbọ́n kan náà àwọn sísà yẹn òun ti gbọ́ wá àṣírí wípé a gbọ́dọ̀ gba ààwẹ̀ ní ọjọ́ sátidé fànàbí là gbọ́dọ̀ gba ààwẹ̀ lọ́jọ́ sátidé sísà kejì òun náà ti gbọ́ wá sí orí ṣùgbọ́n òun tó gbọ́ pẹ̀lú ẹ̀ wípé téèyàn bá gba ààwẹ̀ ọjọ́ jímọ̀ àti sátidé ó lè gba ààwẹ̀ ǹjọ́ sátidé àbíyẹ tàbí àṣàlám tó ní káwọn gba ààwẹ̀ ǹjọ́ sátidé àbẹ́bí kò pé kódà ntọ́ ọ̀báyé àti gba ààwẹ̀ bó ṣe kó o igi pé ọ̀wárí nǹkan kan jẹ bó ṣe kó o mú igi kó o gégi jẹ báyìí kó o jẹ igi pé ìgbà àwẹ̀ ànábì ni ó ṣe bẹ́ẹ̀. ọwọ́ àkọ́tọ́ pé sísá tí wàásù tóun gbọ́n pé nítorí ọ̀sẹ̀lẹ̀ yìí ó tiẹ̀ gbọ́dọ̀ gbà àwẹ̀ sátidé iléyà sì bọ̀ síjọ sunday sísà kejì ní pé ọmọ ìyá mi jẹ́ agbára lọ́la ẹjọ́ àràfà àdìsí rẹ̀ nínú bukhari àdìsí kìíní kan lélẹ́yìí ó ní tèmi gbọ́ ni wípé kí ni o a gbọ́dọ̀ gbàwẹ̀ ńjọ́ sátidé kódà wọn tẹ̀yìn bá gbà gan kò tiẹ̀ bá súnà mu rárá ni wọ́n ní àfa ọba dàpọ̀ àfa àbáyé pé àfa àbáyé sọ báyìí àfa àbáyé wọ́n lòun náà tó sọ bẹ́ẹ̀ nítorí àdìsí nígbà tó ń ṣàlàyé rẹ̀ àwọn méjèèjì látijọ́ náà ọba di pé wọn àfẹ́ gbọ́ra wọn yé mọ́ wọ́n ríra wọn wọn àmọ́ra wọn rí tẹ́lẹ̀ wọ́n gbalẹ̀ nítorí pé wọ́n jọ wọn kí ni o ìjáàbù ọmọ ìyá mi lọ́yẹ kélé yìí ò lè jẹ́ kí ni ó ṣẹlẹ̀ agbàwẹ̀ ǹjọ́ sátidé agbàwẹ̀ ń sátidé agbàwẹ̀ ń jí màmá sátidé àgbá ọba dìgbọ́n mi sí omi òtó èyí tí ó gbààwẹ̀ ó gbààwẹ̀ èyí tí ó gbààwẹ̀ kọ̀gbọ́dọ̀ pé ẹ̀yin èkú gbálàyè àṣàlàyé nígbà àwọn àfa àwọn oníkọ̀dá kéèyàn máa gbààwẹ̀ ní ọjọ́ sátidé ṣé kọ̀rẹ́kẹ́ ti gbọ́yé nínú jáàbù tí ẹ̀ ń lò ọ̀rọ̀ bá di sọ atayanyan ó tó yá máa bá mi lọ́wọ́ wọ́n tó fẹ́ kírun jẹ̀mọ́ kò tí ìgbà sí bàtà admission náà wọ́n fẹ́ kírun jẹ̀mọ́ nígbà tí wọ́n fẹ́ kírun jàmá so àwọn tó bá fẹ́ kírun nínú ṣẹ̀ríà ẹnìkan náà ni ọ̀sà jẹ̀máàmù ẹnìkejì ọ̀wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kódà ẹ̀ bá jẹ́ ẹgbẹ̀rún ìmáàmù obìnrin ìbọ́ síwájú kò sí wàhálà ń bẹ àwọn méjì náà ni wọ́n ti ẹ̀fẹ̀ kan pé mẹ́ta wọ́n dúró wọ́n fẹ́ kírun nígbà tí wọ́n kírun ìkànnù wọn nígbà tó dìde ní rúkú tó sẹ̀mí àlọ́ọ̀lùmọ̀ ní amídá tó fẹ́ lọ sí rọ́bà ní ọlọ́kàlám tó fẹ́ lọ ṣe sùjúùdù òun kọ́ fi orókún kanlẹ̀ ọkọ̀ fi kéne kanlẹ̀ orókún ìkejì òun kọ́ fi kíni kalẹ̀ o ọwọ́ nígbà tí wọ́n kírun tán tí kálukú ó ṣe àdìkárù rẹ̀ sí everything pé sàwọn ẹ̀kùn sísá alágbájá mo rí ekan pé ọwọ́ lẹ́kọ́ fi kanlẹ̀ lẹ́ẹ̀kan ó dàbí ẹni pé nínú àdìsí àbúrẹ́rà wọ́n ní pé kíní kan lọ́yẹ̀ká fi kanlẹ̀ nínú àdìsí sáhálù wọ́n lọ́yìn kan báyìí lọ́yẹ̀ká fi kanlẹ̀ wọ́n bá tó fi léyìn náà ọ̀rọ̀ mi ò tíye ní ìsìn ó di mélòó ó di méjì iṣu tí wọ́n wá fà ọwọ́ ń lọ báwọn ọ̀n lọ báwọn ọ̀n lọ báwọn ṣùgbọ́n jáde àdúró lórí méjì òun mo wá ń wá ẹni tí yóò bá níyanjú ẹ̀ kó tó di bá bọ̀ sínú wáàsí fikiwul ikhtilaf gbígbàgbọ́ yé tá a bá ní differences divergent opinions lórí àwọn contentious issues àwọn ọ̀rọ̀ eléyìí tó já wípé ìyapa ẹnu àbí ìfi ìmọ̀hánra ẹni àbí ìfa ọ̀rọ̀ mọ́ra ẹni lọ́wọ́ tó bá wáyé lórí ẹ̀ bóyá láàrin àwọn sàbí ànábì àbí àwọn àáfà ẹ̀sìn tí wọ́n ti lọ bó o láàṣẹ gbàgbọ́ yí ẹ̀ tá a fi mọ irú ẹ̀kọ́ wo ló yẹ ká lò mo wá wá nínú wa irú àwọn sisters méjì yìí tí wọ́n bá sì gbé lọ́sẹ̀lì fún ọdún kan tí wọ́n jọ sanwó rẹ̀ tí ò sì ní sí wàhálà irú ẹ̀kọ́ wo ló yẹ kí wọ́n lò mo nídìí sísà kan tí ọkọ̀ sáré sóyé mo nídìí ẹnìkan sọ́lọ́ ara rọ̀sọ́ọ̀lù a nídìí ẹnìkan báyìí sóyé tí yóò ṣe àlàyé fún wa tí wọ́n bá lu ọdún kan pé tí ò ní sí wàhálà. sẹ́rí tọ́pìkì tá a fẹ́ discuss yìí wàláì tọ́pìkì ńlá ni tá a bá sì gbọ́yé àní àchief tá a bá gbọ́yé dáwà ò ní lọ mọ́ tá a bá gbọ́yé àwọn èèyàn ní gbà Islam látara wa tá a bá gbọ́yé àwọn èèyàn ò rí Islam sí ẹ̀sìn tó le tá a bá gbọ́yé àwọn aga Islam ọ̀dà ògbọ́n wa lójú tá a bá gbọ́yé àní níbi àrìmọ̀ngbọ̀ bá yá kálukọ́ jẹ́ confused Muslims may Allah èèyàn kan àbí èèyàn méjì àbí mẹ́ta irú kí la rò pé irú àwọn ọmọ ìyá méjì tí wọn ò fi ní padà di ọ̀tá tí ò fi ní la wípé à ń fọ́ àdámọ́ra ẹni lórí tí ò fi ní la wípé má débi yàn mí o tá a sì jọ ń gbénu yàrá tí ò fi ní la wípé má lò jáàbù mí o tí ò fi ní la pé ẹ̀yin oníbídíà tí ò fi ní la wípé ẹ̀yin onífẹ̀ẹ́nu tí ò fi ní la pé kèfèrí kú niyí tá a sì jọ ń lò jáàbù àbí tá a jọ ń dàrú gbọ̀nsì ṣòkòtò wa jọ ń fò òkè a jọ ń wé láwàní àjọ ń lo nìkọ́ọ̀bù tí òfin ní rí bẹ́ẹ̀ fún wa ọ̀ya mo nídìí èèyàn méjì tí ọkọ̀ bá ní ṣàlàyé ká tó wá wọnú ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ irú kí lọ́rọ̀ fáwọn méjèèjì yìí naam ọ̀ya bismillah naam ẹ jẹ́ àfarabalẹ̀ o. wa alaikum salaam wa rahmatullahi wọ́n tó làwọn pé we have uh, diverse opinion when it comes to particular issue because we love different school of thought when it comes to study. But there is one thing that I have gotten to learn from this our noble scholar, Imam Azan Albani Arimolo, nínú ìwé tó ń ṣe a letter to the Muslim students. Then ó tún ṣe ìwé kan mẹ́kọ́ àwọn Mùsùlùmí. During his lifetime before he was murdered, um, Imam Azan Albani Arimolo, he was, what he was trying to do during his lifetime was the basic. Let's go back to the basic kọ́má tẹ̀pẹ̀ sílẹ̀ máa falà pálápà actually there are some uh, uh, certain things táwọn máa ń ṣiṣẹ́ pé it will affect their baby but as long as the sister still to uh, say lai lai la lao believe in the pillars of alislam when it comes to ọwọ́ ló yẹ kó lọ sílẹ̀ ẹsẹ̀ ló yẹ sókè you don't have to Quran and Hadith if there is evidence in Quran and Hadith but if you say no this is how I want to be," I believe let's go back to the basics and forget about the jazakallahu khairan ẹlòmíì ká mú yẹn kan sí kó tó di pàwọ́ sáfẹ́rẹ́ yẹn kan ní apá bíbá yẹn ẹjá mú ẹjá mú ní apá rẹ̀ yá náà wà lè sọ́ràn báyìí, mú màá ń sọ́nà àlùbáyìí, bàtí wọ́n kọ́ lẹ́tà yẹn, àwọn náà ti àwọn ìṣù méjì tó rí báwọn ìyàwó wọn gbà ẹ̀wọ̀n wọn understand ìgbà ẹ̀ tí wọ́n fi wá control wọn wípé ní nǹkan tó bá ti yàtọ̀ tó ṣe wípé nǹkan tí ò bá lè ba ẹ̀sìn jẹ́ ni wọ́n gbọ́dọ̀ máa ní sùúrùtùrà wa ní ibẹ̀ táwọn sábà méjèèjì yẹn bá fẹ́ bára wọn wọ́n gbọ́dọ̀ ní sùúrùtùrà wọn tí evidence bá wà sọ́jọ́ ìwò síra wọn tí wọ́n sọ wípé tí mo gbàgbọ́ lé lébẹ́ wọ́n fi dàgbà ọ̀tún náà wọn kọ̀ọ̀kan gbà ni ó máa ń yàtọ̀ síra wọn tó tó ń kálukú kan wá bí ní wọ́n fẹ́ kan kọ̀ọ̀kan rẹ̀ pé ìdí wọ̀ fẹ́ ṣe lélẹ̀ ìgbọ́dọ̀ máa ní bọ́ọ̀tù fún ayé pẹ̀lú tó wá jẹ wípé ó lè ba ẹ̀sìn jẹ́ máa wọn lọ́wọ́ ni kán mú ẹ́sídẹ́ǹtì wá fúnra wọn láyé tó kẹ́tẹ̀ bẹ́ẹ̀ kẹ́tẹ̀ lọ bẹ́ẹ̀ tó wá tún lè ṣe nǹkan tó ní mọ́ ìdínà sọ̀rọ̀tọ̀ lè mustaqim wádìí láì tàwfíì ẹ jẹ́ ká bọ́ sínú ìdánilẹ́kọ̀ọ́ sẹ́ni tá a fẹ́ gbéyàwó yìí mọ̀ bẹ́lọ́n kọ́tọ̀ àwọn àmì sọ́nà kó sì jẹ́ kẹ́yìn náà gbọ́ yé kọ́ wá la ogbó wa kúrò níbi ìfẹ́ ẹnu ṣẹ́ni tí màá kọ́ fi bẹ̀rẹ̀ ni wípé mọ́ṣálà tá a fẹ́ yẹ̀wò yìí kèé sàwa tá a jókòó ń bì nìkan lọ̀rọ̀ yẹn kàn gbogbo àwọn àáfàá lágbàáyé lọ̀rọ̀ yẹn kàn látìgbà tánàbí ti kú ọ̀láyé sallallahu alaihi wasallam làwọn àáfàá ti ń kọtíà lórí ní tá a fẹ́ sọ yìí téèdì àsìkò tá a wà yìí ìyẹn ọ̀fà yóò jẹ́ kí n kọ́ dákọ̀ àwọn tíra kan fún wa tó já sí pé màá sọ ètò jẹ́ lóyìnbó àti ètò jẹ́ onílágbá ṣùgbọ́n lárúbáwá ńlọ pọ̀ jù èyí ò lè mi máa sábà ká jù ẹ má bínú ṣùgbọ́n ń fẹ́ lẹ́yìnbó ẹyọ kan àbí méjì tá a lè ríru àwọn nǹkan báyẹn náà níbẹ̀ tí yóò gáìdì wa. nínú àwọn tíà tó já sí pé tá a bá ń sọ̀rọ̀ láyé nípa fíkúlì kìláàfù tá à ń sọ yìí kò sáàfà kan tí ó nífẹ̀ẹ́ ẹ̀kọ́ ti lásìkò tá a wọ̀ yìí òun ni tíra ti sheikhul islam ibn taymiya rahimahullah tí wọ́n kọ lórí ẹ̀ tíra yẹn mo màmá mo dání tíra yẹn wallahi tíra ńlá ni kódà mo rántí a máa ń kà fáwọn èèyàn tiwa nígbà tí nìkan fẹ́ sí ọ̀fìn lọ́rin bọ́yọ́ lọ ń lò sábàbí dáadáa náà tọ́fà tó yẹ pé nígbà yẹn ọkàn tiwa sopọ̀ níwọ̀n àbátọ́lọ́ ni kò sopọ̀ tíra yẹn lélẹ́yìí rọ́fọ́ ìlmàlám rọ́fúl malam anil aimatil alam mímọ̀ máa bẹ́ẹ̀bù mímọ̀ máa bú àwọn àwọn àáfàá ńláńlá tí wọ́n ti lọ ìmọ̀ máa bú wọn nítorí àwọn issues tó jẹ́ contentious issues tí wọ́n express differences of opinions lórí ẹ̀ mímọ̀ máa bú àwọn àáfàá kí ló fà tá à ní fi bú wọn kí ló fa ìtìláàfù láàrin wọn ọ̀nà wo ló yẹ káwò kí ló yẹ kó jẹ́ stand wa àwọn nǹkan olóyè ká gbọ́yé ń bẹ̀ Ibn Taymiyyah àti bani kọjọ sínú tíráì Sheikh Salihu Usaimin kọlọ̀mà ní bàbá yẹn sọ 1999 ni bí eleven years ago òun bàbá Salihu Usaimin kú tíra tiwọn tí wọ́n kọ òun ni mo mú dání al-khilafu bayna al-ulama asbabuhu wa mawqifuna minhu ìyapa ẹnu tí máa ń wáyé lọ́dọ̀ àwọn àáfàá kí ló fà asbabuhu what are the causes kí làwọn nǹkan tó ń fà á kí dẹ̀ lọ yẹ jẹ́ mọ́ọ́kìfù kí ló yẹ jẹ́ sáǹdì tiwa gẹ́gẹ́ bí students of knowledge torí wa tá a jókòó kò wa àpá èmi tí mo sọ̀rọ̀ gba ọmọ akéwì wa mo ẹnu mi gbà nígbà gbogbo àwọn jókòó yìí ẹ ń bá ibi ń béèrè márùn tó bá dáhùn rẹ̀ lóòótọ́ àwọn jókòó yìí àwọn ọkọ̀ wọ ágúmẹ́ǹtì wọn ni sọ́jọ́ ní ìsìn ágúmẹ́ǹtì tiwọn làwọn bára lé ìmọ̀ tiwọn ò tí ì tọ́ ìmọ̀ tiwọn pàápàá àwọn aṣíwájú rere fún wa tí wọ́n ti lọ. nínú àwọn tírà táwọn àáfàá tó kọ lórí ọ̀rọ̀ tí wọ́n ti ṣàlàyé ẹ̀ pọ̀ òun ni tírà kan tí àáfàá wa Sheikh Ali Al-Khafif yẹn ń jẹ́ asbabu ikhtilafil fuqaha asbabu ìtìláfìlì fùkọ̀há tíra yẹn ṣàlàyé tọ́pọ̀ tíra kan tó mẹ́ tí àfa sheikh abdul jalil isa àfa tó kọ tíra yẹn ìkànnì àwọn àfa alálàgbáyé ni máa láàyè júùsù fi ilẹ̀ xìláàfù àwọn nǹkan tó yẹ pé àlẹ́tọ̀ ká máa ájú lórí ẹ̀ ẹ̀ ń bá ájú lórí ẹ̀ tìmọ̀ pé léyìí kìí ṣe mùsùlùmí gidi mùsùlùmí burúkú ni mọ̀ ń bá wà bẹ́ẹ̀ náà àwọn tó yẹ pé ànídìí xìláàfù lórí ẹ̀ akes wa submissive òun ni ọ̀ ń bẹ́ mi kótó béèlè tó ọ ní kẹ́hìn iṣu yẹn ìkí láàfin mi lórí ẹ̀ ó túmọ̀ sí pé àìsàn ń ṣe ọ́ nìyẹn àwọn iṣu kan bẹ báwọn. tíra yìí náà alifikiu islami wa adilatuhu volume one nínú tíra yẹn àáfàá tún ṣàlàyé tọ́pọ̀ lórí fikiu ìtìláàfù tá à ń sọ yìí. bákan náà tíra àáfàá wa abu malik kamal bono sayyid salim sọyún fikiu sunna oní volume sí mẹ́rin ní volume one àáfàá náà sọ̀rọ̀ tó pọ̀ nípa kíni o ntọ́jọ́ máa sùbábù lèkìtìláf àti fíkìú lèkìtìláf. mọ̀kọ́dímọ̀ síbọ́tù sọ́láàtì nàbí ti albani ìtọ́jọ́ bẹ́ẹ̀ náà ó tún wà ń bẹ̀ àtàìwá amáyé albidaya tó wà nìháyà ti ibnu rushdi ìtọ́jọ́ bẹ́ẹ̀ ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alimajimọ́ tíra kanijá alimajimọ́ ti imaamu nawawi imaamu nawawi rahimahullah nínú tíra yẹn náà ìtọ́jọ́ bẹ́ẹ̀ ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ majmu fatawa ibnu taymiya volume twenty ọ̀rọ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ náà ọ ń bẹ́ tíra kan wá ń bẹ tí àfa àtọ́ha Jamal tọ́ha ló kọ àfa tí ma ṣe mistake ethics of disagreement ethics of disagreement eléyìnbó lélẹ́yìn ẹ̀ ń bá lè kà lọ mú ara ìmọ̀ye ẹ̀kọ́ níbẹ̀ ọ táwa ṣe táka wo mákẹ́ẹ̀tì ń bí àárín ń bẹ owó rẹ̀ ọ̀pọ̀ káfí ra ṣé wọ́n rí ìṣù tá a fẹ́ bọ́ sínú ìjọ ó ti da ìmọ̀ye ìjọ rú àìmọ̀ye ìjọ ló ti wó nítorí kíni o ikhtilaf àìmọye mọ́sálásí ló ti fẹ́ jóná nítorí kíni o ikhtilaf àìmọye ọ̀dọ́ tí wọ́n jẹ́ ọmọ ẹ̀yà tí wọ́n jẹ́ ọ̀rẹ́ òun náà di ọ̀tá nítorí àìgbàgbọ́yé kíni o ikhtilaf tá a fẹ́ sọ yìí àìmọye sisters náà ń lò jáàbù tó ń lò nìkọ́ọ̀bù tó ń lò gíláàfù tó ń lò sọ́ọ̀sì bí ìwà tó yẹ pé tahsabuhum jami'an wa qulubuhum shatta ẹ kẹ̀rí wọn pé wọ́n jọ múra bákan náà wọ́n jọ ń kírun bákan náà ṣùgbọ́n nínú ẹ̀mí ọ̀tá tí ń bẹ láàrin wọn nípa nítorí àìgbàgbọ́ yé fíkúlì ìkhtilaf ṣé ẹ wá rí bá a fẹ́ ṣàlàyé kìí ṣe bá a fẹ́ ṣàlàyé pé ká lè fọwọ́ dẹ́ngbẹ̀rẹ̀ mẹ́sìn ká lè bá ṣe tasahul ká lè bá sọ pé ẹ̀sìn islam ẹ̀sìn ká fọwọ́ dẹ́ngbẹ̀rẹ̀ mú ni wàláhì tá fẹ́ sọ kọ́ bákan náà tá a fẹ́ sọ kìí ṣe pa a fẹ́ sọ wípé ẹ̀sìn islamu ẹ̀sìn tashadud ẹ̀sìn káwá mú nǹkan lè fáwọn èèyàn káwọn lè ah àwọn onímọ̀nì lánà àwọn onímọ̀nì tírélà onímọ̀nì aeroplane kìí ṣe tá a fẹ́ sọ nìyẹn bí kò ṣe wípé bóun láàṣẹ dúró níbi tọ́lọ̀ àtànàbí rẹ̀ fi wá sí tó fi jẹ́ sí wípé ìkìtìláàfù ọ̀wà ní bá ibi tọ́lọ̀ àtànàbí tó fi wá sí kò ní ìbàjẹ́ àwọn nǹkan tó yẹ ká wá gbọ́yé in common àwa ní gbọ́yé àwọn tó wá jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa tí ò sí ìsìláàfù ń bẹ̀ àwa ní sọ̀rọ̀ eléyìí ò mọ̀ àwa ní níròrí mi kọjá pé kí ni o ìsìláàfù ìsìláàfù nìkan bó o láti gbọ́yé òun la fẹ́ gbé wò kálukọ́ farabalẹ̀ torí tọ́lọ́hún. alákọ̀ọ́kọ́ àáfàá ní ká lọ gbọ́yé láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní máa ń rán jìbìrì ìlú kó mú iṣẹ́ islam wa díẹ̀ díẹ̀ ló sì ń wá gbogbo táwa ń ṣe ikhtilaf lé lórí kò tí ì pé láyé ànábì asalam tẹ́ kú ìjáàbù ìjọ kan ní jìbìrì ìlú mu wá ìrọ ìjọ kan ló mu wá ààwẹ̀ ìjọ kan ló dé ájì oníjọ́ bẹ̀rẹ̀ eléyìí oníjọ́ ó dé bí ṣe ń dé nìyẹn pé bá ibo ni wọ́n lọ ọ̀dọ̀ òjíṣẹ́ òun ni wọ́n dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wọn eléyìí nídàájọ́ eléyìí kódà àwọn tí wọ́n jẹ́ lárúbáwá oko ẹ máa gbọ́nú àdìsí pé jáà àròbí john lárúbáwá oko kan ṣe kí ni ó wá bá nàbí ó wá béèrè béèrè báyìí ànàbí ó sọ báyìí pé sọ báyìí sọ báyìí sọ báyìí tàbí lọ́dẹ̀ gẹ́tì lárúbáwá oko ìdí òjíṣẹ́ ọlọ́run kúlílí fílí ìsìlámì kọ́ọ́lán la asalu aniu ahadan gọ́ẹ́rọ́kà sọ gbólóhùn kan fún mi tí mi ò ní di ẹlòmíì lẹ́yìn rẹ kul amantu billahi súnmọ́ stẹ́kìm sọ pé mo nígbàgbọ́ òdodo nu ọlọ́run lẹ́yìn ìgbà náà dúró déédéé istikọ́m istikọ́mà ànàbí ọ̀sọ̀rù nǹkan yẹn fún àwọn sàádé àwọn máa ń lọ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ànàbí ọ̀sàlàyé fún wọn èyí tọ́lọ̀ ọba tí ń sọ kùránì kalẹ̀ lórí ẹ̀ ànàbí ò nìkan ṣe sùúrù àdé ìtọ́lọ̀ bá ní pé ànàbí ìwọ ni ọ̀sàlàyé ẹ̀ fún wọn ànàbí ọ̀sàlàyé fún wọn pé ṣe é rírun bá a ṣe ń kiri bá a ṣe sálùwàlárè bá ẹ lérè yàn ní kùránì ló fi já sí pé gbogbo ẹni tó bá jẹ́ alukurani yún àwọn kùránì sangiliti di kùránì gbogbo ẹni tó bẹ ilé jẹ́bẹ̀ yọ wọnú náà lọ́dọ̀ ọlọ́run kò ní wà lìjẹ́ náà wàláhí bá ní pé kùránì nìkan lòun fẹ́ máa lò kò ní wà lìjẹ́ náà ọ̀sẹ̀rẹ̀ láyé àwọn sàá àwọn tàbí òun náà ni ìmáàmù umar bin abdulaziz nígbà tí àwọn mọ̀tẹ́sílà tí wọ́n lọ bá rí pé ẹni táwọn bá ti dínú kùránì àwọn ò ní ìgbàgbọ́ umar kan wọn léegun ẹ̀yìn umar bin abdulaziz ó ní ẹ bá ń bi wọn ibo lọ́wọ́ àánú kùránì tọ́lọ́n ti dákọ̀ ṣubú ìzúrí àásìrì mọ́gíríbì ibo lọ́wọ́ àna kùránì pé àwẹ̀ thirty àti twenty nine lẹ́gbẹ́ ẹ̀ lórí nu kùránì àyàmọ́ màdùdàt àwọn ọjọ́ tó ló ń kà ń tẹ́rì nu kùránì nu mélòó wà lọ́jọ́ tó ló ń kà tá ló fún wa anabi asalam ájì ẹsẹ̀ ájì lọ́lọ́wọ́ bá sọnu kùránì kí ni jẹ́ tàwáàfù bó o lẹ́yìn ṣe ìrààmù bó o lẹ́yìn ṣe sàfà bó o ní mọ́ríwà bó o ní ẹ̀ẹ́lẹ́ eh, anabi ló ṣàlàyé ẹ̀ fún wa ẹnìkan ò lè gbẹ́ ló fi jẹ́ pé ó rọ̀ǹgì kéèyàn fẹ́ bèrè pé àáfà ẹ̀jẹ̀ fún mi lẹ́rìí inú kùránì lórí ní tẹ́ẹ̀ sọ yẹn níbo ló wà nù kùránì pé kéèyàn máa lo ìjáàb níbo ló wà nù kùránì kéèyàn máa dárun gbàṣù o lè má rí inú kùránì ó sì tún wà nù kùránì wà má àtàkùn rọ̀ṣúlù fàkùbù wà má nà ákùn ánú fantahù wà má yẹn ti kú ánìlẹ̀ àwà ṣùgbọ́n àwọn ẹ̀rí tí wà fọ́ síwẹ́wẹ́ níbo ni ó wà o inú súnà alaihi wasallam mọ̀ ń sọ ìtàn díktì láàbù ṣe bẹ̀rẹ̀ àwọn sàábé gbogbo ọ̀rọ̀ kan náà gbọ́lẹ̀nu ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bẹ kódà a máa ṣẹlẹ̀ irú àbúrò ra ọlọ́mba ni yọnu sí torí wọn eti ní iṣẹ́ iṣẹ́ tiẹ̀ ní ìmọ̀ iṣẹ́ tiẹ̀ ní kí ni o ìmọ̀ mọ́sálásí ní sùn mọ́skáìtì ni òun làmírù àwọn alùsùfà àwọn tán gbénu mọ́sálásí gbogbo ìgbà ni àdìsì àdìsì àdìsì anabi sallallahu alaihi wasallam a máa sa àwọn ọ̀rọ̀ kan fún tí ò ní sẹ́lòmí ń bẹ̀ bí ṣe máa ń sa àwọn ọ̀rọ̀ fáwọn míì náà àwọn sàdé tẹ́lòmí ò ní sí ń bẹ̀ àwọn sàdé yẹn fọ́nká nínú àlẹ́ adábùlì mufrod tíra ìmáàmù Bukhari kan ní jẹ́ bẹ́ẹ̀ àdìsí kan bẹ́nu tíra yẹn ọ̀kan náà àwọn sàdé Abdullahi ibn Unais àdìsí kan bẹ lọ́dọ̀ rẹ̀ àwọn sàdé yòókù ọ̀gbọ́ kí ni ó ṣẹlẹ̀ ń gbà tó pé àdìsí yẹn bẹ lọ́dọ̀ rẹ̀ ó wá ta ó fi rárá kún mi ọwọ́ agunra kún mi lọ pé àdìsí kan bẹ torí àdìsí kan òun ó sì gbọ́ pé sàádé tí wọ́n lọ gbọ́ kò tí ì kú ó tó di pé yóò kú ń bọ lọ́wọ́ ọ wà nílẹ̀ sàmù ó sì lọ gun ràkún mi bá tí ò sí tọ́wọ́ torí àdìsí kan wọ́n lọ gbọ́ àdìsí kan báyìí nípa nǹkan báyìí nípa nǹkan báyìí ó dẹ̀ sọ àdìsí fún un ẹ̀ lọ jù bá ń lọ. àwọn sàádé wọ́n fọ́nká nígbà tí wọ́n fọ́nká ìdájọ́ ni ọ̀ ṣẹlẹ̀ sẹ́wọ̀n kẹ́ni ìsìn bíi kéèyàn jẹ́ àáfàá àáfàá tí ó wà nìbàdàn ètò wà lọ́ṣogbo ètò wà làbẹ́òkúta ètò wà lákùrẹ́ ètò wà ní èkó ètò wà kogi kálukú ti faka. kọ̀wá túmọ̀ sí pé gbogbo òmọ̀lẹ̀ èèyàn mọ̀tàn kódà ọ̀bá àdélé àáfàá ní kítíà rẹ̀ kó aeroplane mẹ́ẹ̀ẹ́dógún kò túmọ̀ gbogbo ẹ̀ kọ̀dà súnmọ́ gbogbo nǹkan ló ọmọ nǹkan àrọ́pútà wà àǹkà àṣìyà ó láwọn nǹkan tó ọmọ òòtún máa wọn nǹkan náà kí ni ó ṣẹlẹ̀ wọn sàbẹ́ ní béèrè wọ́n dáhùn èyí tí wọ́n àbámọ̀ nínú kan tó bi sàbẹ̀ mi tàbí kí wọ́n dáhùn pẹ̀lú tó bá hàn sí wọn mímọ̀ kan síbi ṣẹ̀ríà nínú àwọn èròǹgbà ṣẹ̀ríà tàbí kán lo kìyàs analogical deduction pé ah ẹ̀jẹ̀ á lò báyìí nígbà míì tó bá wá dáhùn ẹjọ́ míì tí wọ́n rí kúrà ní mu wá tí wọ́n rádìsì mu wá ọlọ́run máa ṣàánú ẹjọ́ ó ṣe kò ń gẹ́ ń tọ́lọ́ àtànábì fẹ́ nígbà míì sàbí mi ọ̀bà tó dé ah, ẹjọ́ tó dálẹ̀ kan ọ̀kọ̀ rẹ̀ ti láyé ànábì mo gbọ́ tànábì sọ báyìí tó sọ báyìí tó sọ báyìí tàbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ láyé ànábì ànábì ṣe báyìí ó ṣe báyìí ṣùgbọ́n torí pé àwọn èso ń fẹ́ ẹnu á ah, ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan rọ́ǹgì o àdìsí ló ti dé yìí o. sẹ́wárìtì láàfin ayé àwọn sàbẹ́ kọ̀ wá sọ wọ́n dọ̀tà àwọn rí sí wípé ó láwọn tó fà mọ́ bọ̀ síbi àwọn tó fà ìtìláàfù gángan o àwọn àfáà líìsì ọlọ́bí mẹ́wàá láwọn àsùbábùlì ìtìláàfù tí sì máa mú wọn kọ̀ọ̀kan pẹ̀lẹ́rì láìpẹ́ inṣàlá ìwọ̀n bá tọ́lọ̀ bá ní alẹ́ sọ́ńbẹ̀ sẹ́lárìtì láàfin wá rè nígbà tó wá ṣẹlàyé àwọn sàábé ọ̀fà á débi wípé àwọn ìmáàmù tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn sàábé àwọn tó tó kọ́ àwọn yẹn ìlú kọ̀ọ̀kan ó láwọn àáfàá tó wà ń bẹ̀ ní Madina ìmáàmù Màlìkì òun ló ní Madina náà ti máa ń pè ní ìmáàmù dárìlì hijrọ ìmáàmù obìtánàbí ṣe hijira lọ ìmáàmù Madina ìmáàmù Màlìkì ń tiẹ̀ Madina ló most àwọn sàbẹ̀ Madina ọ̀dọ̀ wọn lòun ti kéw imam Hasan alibasiri òun wà ní Basra imam Ahmed bunu Ambali òun wà ní Baghdad imam Shafi òun náà wà láàrin Baghdad mọ́ Ṣáàmù imam Abu anifa òun wà láàyè tiẹ̀ lọ́tọ̀ imam Sufiyanu Asauri ó níbi tó kálukú wọn ti fọ́nká láwọn tó tó kéw lẹ́dọ̀ àwọn ta ni o àwọn sàbẹ̀ ọwọ́ lórí àwọn ìdájọ́ wọn wá ṣe kí ni o ọwọ́ ń ta kora wọn ọ ń yàtọ̀ ṣùgbọ́n wọn gbé lórí ìfẹ́ ẹnu wọ́n gbé lórí kí ni o ìwọ̀nba ìmọ̀ tàbí ẹ̀rí tó wà lọ́dọ̀ wọn ọ̀fà tó jẹ́ pé àwọn àfáà yìí nígbà yẹn tí wọ́n bá ṣèdájọ́ kan ìmáàmù Malik rahimahullah ìmáàmù Malik tọ́lọ́dọ̀ wọn bì pàápàá ní àwọn Nàìjíríà àbí àbẹ̀lẹ̀ Áfíríkà most àwọn èèyàn máa ń ṣe intisab wọ́n máa ń ṣàfihàn ara wọn lọ́sọ́dọ̀ ìmáàmù Malik ìmáàmù Malik wà láìkè sófẹ́nu àfẹ́ ẹni ọlọ́ọ̀ni ó ṣe ìdájọ́ níjọ́ kan wọ́n wá bí ìdájọ́ pé ìmáàmù màlìkì téèyàn bá ń ṣàlùwàlà àwọn fíńgà táwọn máa ká ẹsẹ̀ téèyàn lè fọwọ́ yà mo fẹ́ ṣàlùwàlà ní ìsìn kí wọ́n mú kí máa fi ọmọ níka báyìí kí fi ya àwọn ẹsẹ̀ báyìí téèyàn lè ṣe bẹ́ẹ̀ ìmáàmù màlìkì ní no kò sí ntọ́jọ́ àdìsí dẹ̀ ń bẹ pé èèyàn ó ṣe o bí màmá lèkì ṣe ń dáhùn fatiwa tán ọmọ akéwì rẹ̀ kan bá ara lọ bá imam malik jazakumullahu khaira akhbarana kada hadathana kada hadathana kada ọba mú àdìsí wá fún pé ànábì a máa fi ìka tọ́kàn yìí ìka kékeré yìí a máa fi bo àwọn àárín ọmọ níka ẹsẹ̀ rẹ̀ lójú ẹsẹ̀ imam malik change fatiwa rẹ̀ ó é kí ni o ṣàbẹ̀ká ní ọ̀bà change ẹ̀ ní ìsìn á ní pé ìkìtìláàfù ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ wíwáràs kò sí ìkìtìláàfù kankan lórí ànábì máa ń fi ká gbó ṣùgbọ́n nítorí pé ìmáàmù màlìkì àtàdì táìmù tó ń sọ̀rọ̀ kò mọ̀ ojú ẹsẹ̀ ló chéńjì fatuwa yẹn torí pé àwọn yẹn sọ fẹ́ nú ṣùgbọ́n wa lónìí àwa lè rí ẹ̀rí pé ah wàhálà ìkíní yóò mú dojú ti dání wọ́n sọ pé mi ò kí ń ṣe scholar the same ìmáàmù màlìkì òun náà wá bi ní ìbéèrè ìbéèrè bíi ogójì wọ́n sì ń bi làádìrì làádìrì la adìrì mi ò mọ̀ níṣẹ́ àní mi ò mọ̀ àní mi ò mọ̀ àní mi ò mọ̀ kọ̀mpíà ìmọ̀ọ́ màlìkì pẹ̀lú àwọn tá a jọ máa kéwú lè sẹ́kì gbogbo nǹkan láàlá ti mọ̀ tán tọ́mọ bí ó ń béèrè díẹ̀ ọ̀ọ́mọ ọ̀wọ́ afọgbárí kún ọ̀wọ́ àṣẹ àwọn èèyàn náà ìmọ̀ọ́ màlìkì náà èyí tó tó dáhùn lójú ẹsẹ̀ tán mú àdìsí wa ó ṣe kí ni o ó tẹ́ ní fatuwa rẹ̀ ọwọ́ àfàtọ́ yẹ pé àwa rí àwọn màsá ìlú àwọn issues táwọn àfáà yẹn ní divergence of opinions lórí ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àwọn àbá ní kakọ́ lọ gbọ́ yé kò kí ń ṣe gbogbo ìtìláàfù tá a bá ti di pé àwọn àbá wọn yapa lórí eléyìí wọn yapa lórí eléyìí kìí ṣe gbogbo rẹ̀ òun láàfù ní consideration àwọn ìtìláàfù kan lọ tọ́jọ́ sí wípé àní fún ní consideration ìtí ò ní jẹ́ ká fún ní consideration ọ̀pọ̀ tá a padà rí nígbà tí wàásù ìbá ń tẹ̀síwájú alákọ̀ọ́kọ́ nínú tí ò ní jẹ́ ká fún ní consideration ni wípé èèyàn a ti rí odidi ẹ̀rí tó clear tó sì wà straightforward ẹjọ ẹ underline ìbò méjèèjì tí mo lò sọ̀híhún sọ̀ríhún kọ́dítẹ̀ kúnnù lè hujjatu sọ̀híhàn wàlàmùtẹ́kùn sọ̀ríhàtàn wàkọ́dítẹ̀ kúnnù lè hujjatu sọ̀ríhàtàn wàlàmùtẹ́kùn sọ̀híhà ṣé ẹ rí gbà míì ẹ̀rí lè lálàáfíà ṣùgbọ́n tí ò ní wà straight forward tó jẹ́ sí wípé different things different verdicts can be inferred from that ruling or from that evidence ẹ̀rí yẹn ó wà authentic ó lálàáfíà ó clear dáadáa ṣùgbọ́n kọ́ wà straight forward èmi lè sọ pé ìtumọ̀ tó túmọ̀ sí rè kí wọ́n ní pé no ibi tó lọ rèé ṣùgbọ́n àwọn ìtìláàfù kan ń bẹ fẹ́ pé ẹ̀rí tó wá lórí ẹ̀ ó lálàáfíà ó tún wá wà straight forward àfẹ́ntọ́ bá fẹ́ lò fẹ́ẹ́ ló lókù ẹwọ́rú tí Imam Malik tí mo sọ ilé ìsìn Imam Malik nígbẹ́ kí ni o a lè fi ìka a lè fi ya ọmọ níka ṣáà pé ní ìsìn Imam mi sọ pé a lè fi ya ó sì mú àdìsí wa lórí ẹ̀ ẹjẹ tẹ̀lé sáà sọ kẹyìn ọkùnrin ti láàfù mọ́ èyí ti kúrò ní ti láàfù ẹ̀rí yẹn ti clear kì wá sí báwọn àmọ́tò àti pé à ẹ̀ gbọ́n tànà bí n sọ ni kì í ṣe ìka ló ń sọ bíléèdì ni pa lè fi máa gé ìkànnà ní ń sọ sọ́dọ̀ nìyẹn ẹ̀rí eléyìí ò clear kò ní mú wàhálà kankan dání sheikh sọ́lù fẹ̀mín ọlọ́ọ̀bá ní kẹ́lọ́ba nínú volume one nínú tíra àṣẹríhù alimumuti bàbá wọn ṣàlàyé bàbá ní wípé sẹ́ẹ̀rí àmà ìzàkánà lè kìláàfù láhàzọ́làwú mínà nọ́zọ̀ fọ́là yumkin àǹtò alálàbíhì masáìl wàtáhùzmín ùhùkùmán bàbá wa mú ilé orin kan wá bàbá ní ẹlọgbọ́n tá à ń sọ yé dáadáa o tí a rí tó bá já sí wípé ìyapa ẹnu sóyè difference of opinion tó bá já sí wípé láhàbọ̀là wúmínà nàbọ̀ nígbà tá a wòye sí ẹ̀rí rẹ̀ a rí pé eléyìí èdè ẹ̀kọ́ èyí èsè ìtìláàfù kankan lọ títì bàbá nírú eléyìí o kèé ṣe pé òun láàfin àwa máa àwọn issues àwọn mọ̀sáìlù òun láti á máa juxtapose ẹ̀ pé ẹ̀yìn ṣèbí ńgbà tá a ti lè rí ìmọ̀ọ́mọ̀ màlìkìjọ́ kan tó lẹ́yìn ò lè fi èékánná ṣe báyìí a jẹ́ pé ó ti túmọ̀ sí pé tí láàfù ti wà lórí ẹ̀ bàbá ní kì í ṣe bẹ́ẹ̀ bàbá wa múlé orin wa ilé orin òsì ní gbogbo àwọn àfáàní wọn pé wà lẹ́sà kú lu khilafin jà amóhótàbàrọ̀ ìlàkìlà fàlàwù hazomina nọbọrí kì í ṣe gbogbo ìyapa ẹnu òun náà la máa ń kà pé ìfàlàfàlẹ̀ tó dẹ́lómi lónìí tó bá di pọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó clear tí ò mú wá aládàáni yóò ní àwọn àfáà ní tì láàfù lórí ẹ̀ àwọn àfáà ní tì láàfù lórí ẹ̀ àwọn àfáà ní tì láàfù lórí ẹ̀ ìtí ọmọ wa ni pé rúkọ́sù yóò máa wá ìdẹ̀kùn tó fi já sí wípé gbogbo tó wá jẹ́ àwọn nǹkan tó clear ní ẹ̀sìn yóò máa ní tì láàfù lórí ẹ̀ kèé ti gbogbo ìtì láàfù òun la máa ṣe kíni o òun ló jẹ́ pé ọwọ́ abáwa lọ́nà tó já sí rẹ̀ ilé ìlàáfàlà òun hágómìnà nọ́bọ̀ àyàfi ìyapa ẹnu eléyìí tá a bá rí pé a ah, wàláì tá a bá ní sábòsí àwọn tó sọ báyìí wọ́n lẹ́rìí àwọn tó wí báyìí náà wọ́n lẹ́rìí ọwọ́ akùn ká gbé ẹ̀rí méjèèjì yẹn wò ká dá padà sínú Kùránì àti kíni o súnà èyí tó bá wá súnmọ́ òdodo lọ́dọ̀ tiẹ̀ ọwọ́ àmú wàláì tó ọba ní kíláàsì lọ́dọ̀ rẹ̀ dọ̀dọ̀ ọlọ́run ọlọ́ o Kùránì àti súnà fẹ́ àti ẹ̀rí bí ẹ̀rí wọn alẹ́ wọn lágbára àti conclude ó fún mi problem ṣùgbọ́n wọn lọ ibi tí mo conclude sí ń tèmi lélẹ́yìí èyí ni màá sì lọ fi pàdé rẹ̀ ń jọ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ọ̀rọ̀ èèyàn fún yẹn wájú ọlọ́run. lóbi dájú pé tẹ́ ẹ bá ń ka àwọn tíra pàápàá wọn bá ka tíra Sheikh Ibn Qayyim al-Jawziyya ibn bàbá yìí náà Bakri Ismail nínú àwọn olùmọ̀ọ́lùmọ̀ ara contemporary scholars ni yóò ní wàhálà lẹ́bí nàdínú lọ́hàbíyì ṣé àríkàjọ tí mo mú wáyé èyí làwa fi ń sin lọ́hùn àwọn míì sọ ń tọ́ yàtọ̀ sí ṣùgbọ́n eléyìí làwa ṣe kí ni o la fi ń sin lọ́hùn ni làwa rò pé wọ́n jẹ́ òdodo jù pẹ̀lú tọ́sọ kọ̀dà wàhálà alẹ̀ ẹlòmíì lè sọ nǹkan takọ ń táwa sọ o wàhálà lẹ́bí nàdínà lọ́wọ́ ń táwa fi ń sin lọ́hùn tiwa nìyẹn tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tó bọ́ sí abala míì ṣé wọ́n rí sí láàbù tá à ń sọ yìí kèé ṣe ń tọ́ yẹ kí mùsùlùmí kó ní interest nínú rẹ̀ jẹ́mọ́ ẹ̀jẹ̀ ẹ̀jọ́ mi dáadáa màá sọ̀tún màá bẹ́ẹ̀lì ara mi ọ̀tún o ikhtilaf pé ìyapa ẹnu ìyapa ẹnu ìyapa ẹnu kèé ṣe ń tọ́yẹ ká ní interest inú ẹ̀ torí pé ikhtilaf gangan fúnra rẹ̀ kèé ṣe ẹ̀rí nínú ṣẹ̀ríà bàbá sọ́ọ́lù sèébì ló sọ bẹ́ẹ̀ bàbá nípò wà mọ̀ra artul khilaf laysat dalilan shar'iyyan tuthbitu bihi al-ahkam fayuqalu hadha makruh aw ghayru makruh ṣé ẹ̀rí ká wà fáà ní ikhtilaf ìmáàmù Málíkì sọ báyìí ìmáàmù ṣàfi sọ báyìí ìmáàmù àbúrò ànífà sọ báyìí èyí ń gángan ẹsẹ ẹ̀rí nínú ṣẹ̀ríà jẹ́mọ̀ sẹ́ gbọ́ mi yé ìdìláàfù gangan fún rẹ̀ kèése ẹ̀rí ṣùgbọ́n tó jẹ́ ẹ̀rí òun ni kí làwọn tó ní ìtìláàfù mú wá lórí ìtìláàfù wọn màá mú àwọn issues wa o pàápàá àwọn ìtumọ̀ máa ń fa wàhálà láàrin tiwa ìfẹ́ mú tó mẹ́wàá wá láìpẹ́ mo kẹ́ ẹ̀kọ́ gbọ́ understand ti jẹ́ fíkú ìtìláàfù kí tó wá máa àwọn issues kọ̀ọ̀kan wa mi ní conclude o kọ́mọ̀dé bí àfáà náà take stand ike ọpọlọ wa pé àwọn yẹn gbà mí tá a bá lo maturity wà lẹ́ẹ̀kọ́ yẹ kọ́sọ́ wá dọ̀ta kò sì yẹ kọ́jọ́ pé ènìyàn wà ní jẹ́ àrídáwà ṣe mọ́ náà tó bá rí bẹ́ẹ̀ irú àwọn yẹn à ní sọ dẹ̀rì pé sísá kí ní tẹ́ ṣe ọmọdé tó ọ̀pá àwọn àfáà ní lórí ọ̀dà kílẹ̀rì ní lórí àwọn ní kì ṣùgbọ́n ìwò ni wọ́n mú wá tán fi bọ́ tírẹ́sì òpínìyàn wọn yẹn èyí ò láwàá ṣèwádìí kí ló fà á sẹ́ẹ̀rì ń lálàáfíà sẹ́ẹ̀rì ń rí báyìí ṣé nǹkan báyìí ṣẹlẹ̀ sí ṣé kí ló ṣe báyìí tó fi rí bẹ́ẹ̀ èyí ò gangan láwàá ṣèwádìí kó tó di pé èèyàn rò pé ah wàláì pẹ̀lú ágúmẹ́ǹtì ọlọ́run forí jì mí o èyí tó súnmọ́ dodo rè èyí ó sọ pa ní class kọ̀wá sí tó burú a lè fi rò pé iṣu kan lónìí kọ́jọ́ kó tún má làlàáfíà mọ̀ tá a bá rẹ̀ rí ni tọ́ da wa lọ́rùn èyí ò gan ni máa ń sọ pé èèyàn wà sincere àìmọye issues ni mo padà change opinion mi lórí ẹ̀ nígbà tí mo tó rí àwọn ọ̀rọ̀ kankan tẹ́mi náà ti padà tó lọ tí kéwú tó tẹ̀síwájú láwọn areas kan àìmọye issues lè yóò change opinion rẹ̀ tọ́ ẹ̀pọ̀ bá wà sincere pẹ̀lú ọlọ́run torí pé ọlọ́run la fẹ́ sin ààfin èèyàn kódà ààfin ìjọ ààfin àmírù ààfin àmírà ààfin àwọn leaders àwọn onídàásí fẹ́ júwe ọlọ́run fún wa ni kò sí tó burú kọ́lẹ́ pé kí ni o kéèyàn àti àáfàá àti nǹkan yẹn kéèyàn ní divergence of opinion lórí issue ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ni tó o bá ti lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ èyí ò sọ yín dọ̀tà rárá aláta gbọ́dọ̀ bọ̀ yín nìyẹn ṣé ẹ wá rí ká tó máa lọ àáfàá nínú tó yẹ ká lọ ọmọ bọ́lọ̀ ń ti ṣe ìsìláàmù wa yìí ọlọ́run ìsìláàmù lórí ikhtilaf ọlọ́run gbé lórí kíni o ikhtilaf ọlọ́run gbé lórí alikitaabu wà sunna alikitaabu ìtìláàfù sẹ́rí wa bá ní létà ni ó sì nàtọ́rà gbogbo sẹ́rí ìtìláàfù táwọn sọ yìí mọ̀ bọ́ wà bẹ́ẹ̀ náà o tọ́lá àwọn èèyàn máa di sí pé ọ̀rọ̀ Islam ti ẹ̀dí àṣù yẹn ẹlòmíì ti wà kọ́ ló jẹ̀bi adójúrú eléyìí àwọn kan lọ́rọ̀ yẹn àwọn kan ní súnà ní eléyìí àwọn kan ní bó ṣe ríre àwọn kan ní òrìlẹ̀ wàlẹ́ òjì ẹ̀jú sú yẹn níjọ́ tí wọ́n fa ẹ̀sùn náà ní mọ́sálásí gbogbo wọn náà kẹ́rì wá èyàn tiẹ̀ wàá mà wá tá àmọ́ kéwù <laughs> má sọnù kọ̀dá wàhálà alẹ̀ sórí gbogbo àwọn ìsìláàmù gẹ́gẹ́ nítorí jẹ́ ìpìlẹ̀ ìsìláàmù ọlọ́run gbé lórí ìtìláàf orí kùránì àti súnà ni lóbi ìgbà táwọn ẹbí kú tán pẹ̀lú àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ òun ló padà fà mo fẹ́ ká gbọ́yàn yé lẹ́yìn ìpọ́nlọ̀ ọ̀rọ̀ àgbé ìsìláàmù lórí ìsìláàfù gangan àwọn tí èèwọ̀ ṣe mùsùlùmí àwọn náà máa ní ìsìláàfù láàrin ara wọn eléyìí èsì ìdáwọ́ àlàálẹ̀ bóun láti wá sọ ti ìsìláàmù di wàhálà nígbà táwọn wà lẹ́sẹ̀ẹ́sì wà ẹgbẹ́ economics èyí ò kí ń ṣe ní JSS home economics lẹ́ẹ̀ṣe nígbà tá bẹ̀rẹ̀ sí ní kọ́ economics mo rántí ìyá tí ń kọ́ ìyá obìnrin tọ́kọ́ wa ní economics secondary school tèmi ti parí lẹ́lẹ́ta high school nìbàdàn ìyá tí ń kọ́ wa mo ti ń wo bí ṣe máa ń kọ́ wa ń gbà yẹn she gave us different definitions of economics Different thing biology different definitions agric agric science different definitions a sì ní sọ yí pé lẹ́tà ń gbọ́dọ̀ ni pé ẹ bẹ̀rẹ̀ kíní kan lẹ́tà agree that economics is kíní kan scarce and kíní kan opportunity cost wọ́n sàfún yín ní one comprehensive definition why tó sọ pé wọ́n bára wọn jà mo tó rántí nígbà tá à commerce commercial student making tó padà change sí àti nígbà tí wọ́n kọ́ wa ní capital capital mo rántí pé definitions mẹ́ta náà fún wa fún capital wọ́n fún wa ní definition capital lọ́dọ̀ àwọn tó bá jẹ́ oní business lọ́dọ̀ àwọn tó bá jẹ́ àkàǹtáǹtì ó ní tí kápítà túmọ̀ sí lọ́dọ̀ layman kápítà nítumọ̀ rẹ̀ ṣé wọ́n bára wọn jà nítorí kápítà ni. nígbà tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ kan pé à ń sọ̀rọ̀ health ọ̀rọ̀ ìlera wọ́n ní pé kí ni ìtumọ̀ health to sociologist kí ni ìtumọ̀ health to medical practitioners kí ni ìtumọ̀ health to psychologist wọ́n á máa fi ní different definitions nígbà tí mo ṣe PGD mi lọ́wọ́ mo ní àwọn materials wọn lé pgd yìí destination education tó wà nù materials Over lé twenty one destination education don't be surprised tèmi náà bá di professor lọ́la mo lè mú destination tèmi náà wá torí èmi náà ti di authority ìwọ tó bá padà fẹ́ máa kẹ́kọ̀ọ́ ẹ̀ tó máa kọ pé according to Rashid Ashif ignorant education can be defined or explained as sábà tó wọ́n bára wọn jà ni wọ́n bára wọn jà ó ti adékútọ́ bá ti á di bí ẹ̀sìn àwọn aláwọ̀ àfa àbára wọn jà wà lẹ́wọ̀n àbára wọn jà ìtọ́rọ̀sì kálukú ni kálukú ṣe kí ni o ló fi hàn ṣùgbọ́n ọ̀tọ̀ bá jẹ́ akẹ́kọ̀ọ́ tọ́lọ́ sí nìkan jẹ́ pé wọn náà rè ìwọ náà lọ́pọlọ tọ́ ọ bá kó àwọn ẹ̀rí wọn jọ o lè fọ́ tiẹ̀ pé á ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ èyí ò túmọ̀ sí pé ọwá nímọ̀ ju àwọn ìmáàmù yẹn lọ àbáwọn àfáàn lọ tọ́lẹ́ lómi tó gọ̀ tá à ń bọ̀ wá bẹ́ẹ̀ náà ibùdó tẹ́lẹ̀ yàbẹ́ sọ á àbọ̀rọ̀ fún kankan náà àwọn àfáàn yẹn pé a ah, wà láàrin ìmọ̀ màlìkì á ah, kò tiẹ̀ rádìsì kankan kí ló ń ṣe ìmọ̀ sọ ń bẹ̀ bá a ṣe rí kan nú àwọn èèyàn láìpẹ́ yìí tó ń gùn mọ́ àbú ànífá ẹwọ́n tó bú ànífá yẹn sọ ẹwọ́n tó yẹn sọ ẹwọ́ àbú ànífá yẹn sọ ń bẹ̀ sùúl máa sálà kó o rí báwọn mistakes àbáwọn ọ̀rọ̀ wọn ní ọ̀tàkùn súnà kò túmọ̀ sí onímọ̀ jù wọn lọ kò túmọ̀ sí ọ̀dà bákan náà àwọn ẹbí fún wa máa ń ṣe mistake mi náà ní other side mistake ni pé ah tá a bá wá ní ká takò àwọn àfáà yẹn ń sìn ṣé kìí ṣe pé a ti ń bú àwọn àfáà ọ̀hún wọn ò ní kọ́ ọ̀tẹ̀lé máa ń Málíkì wọn ò ní ọ̀tẹ̀lé ṣáàbù táwọn ní ọ̀tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam kódà àwọn ìmáàmù yẹn náà sọ bẹ́ẹ̀ tásìkò bá tó máa ka ọ̀rọ̀ wọn tí wọ́n sọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹ má tẹ̀lé àwọn tọ́rọ àwọn bá takò súnà kí ni ká mú súnà wà láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà sọ tó bá rí bẹ́ẹ̀ àwọn àmàmù yẹn ti fírí ara wọn lọ́dọ̀ ọlọ́run ẹja tó bọ́ síbi masala mi masala mi wá ni pé bá a ti wá sọ̀rọ̀ ìtìláàfù yìí ìyapa ẹnu máa ń ṣẹlẹ̀ reason tó fà mọ́ bọ́ wà bẹ́ẹ̀ ìyẹn mo fẹ́ sọ torí ibi tí ìṣù wà gan nìyẹn ṣé wá rí àwọn nǹkan kan tó pé máa láàyè júùsù fi ìlẹ̀kìlá wọn àfẹ́ ká ní ìyapa ẹnu lórí ẹ̀ èyí ló wá pọ̀ jù ní ìsìláàmù ká dúpẹ́ fọlọ́ lórí ẹ̀ alhamdulillah ṣùgbọ́n tó máa ń dùn yẹn ni pé majority wa àìwá ṣàkíyèsí àwọn nǹkan yẹn àwọn nǹkan kan bẹ kódà tí wèrè bá gba ìsìláàmù lónìí torí ẹ̀ bá pé padà yóò sì gbà pé àwọn nǹkan yìí kò sẹ́ni kankan tó ní tìláàfù lórí ẹ̀ àwọn eléyìí wá pọ̀ ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ àkídà ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ fíkìw ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ mọ̀hámálà tí a gbọ́dọ̀ ṣe ìtìláàfù lórí ẹ̀ ó jẹ́ á díẹ̀ nínú àwọn nǹkan tó já sí wípé kò sí ìtìláàfù lórí ẹ̀ sẹ́ẹ̀rí alákọ̀ọ́kọ́ nínú nta a gbọ́dọ̀ ṣe ìtìláàfù lé lórí òun náà ni gbogbo nǹkan tó já wípé ìnà akọ̀dà ìjìmọ̀ àlè yìí gbogbo àgbáríjọ àwọn àfáà lágbàáyé tí wọ́n bẹ́ẹ̀ lè panupọ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn sàábé pé nǹkan báyìí o ìjìmọ̀ ẹ̀jẹ̀ ẹgbẹ́ ìjìmọ̀ rẹ o ùnà kàfàrùkọ̀nù bẹ́ẹ̀nà ìjìmá bẹ́ẹ̀nà ọ̀làmà wà kọ́ nílì jùmùhù àwọn èèyàn máa ń ṣe mistake ìjìmá rù ní pé gbogbo àfa àlágbáyé ẹnu wọn kò lórí pé nǹkan báyìí o bídàjọ rẹ ṣe ríre bídà consensus of the muslim scholars èyí ò yàtọ̀ sí overwhelming majority of muslim scholars majority muslim scholars wọ́n lè sọ̀rọ̀ táàsì rí náà àwọn tó tó jẹ́ skọ́là bí wọ́n ti wọ́n ní pé ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́dọ̀ àwọn kò fẹsẹ̀ rinlẹ̀ tí wọ́n sì mẹ́rin tiẹ̀ náà wà ibùdó tó níyà máa ṣe bẹ́ẹ̀ tí ó kọ́ láfa jùmùhù èèyàn lè kọ́ láfa jùmùhù ọ̀rọ̀ tí majority scholar bá sọ tó o bá gbé ẹ̀rí wọn yẹ̀ wò pé ah pẹ̀lú tó hàn sí mi wallahu alam torí pé majority scholar kan wọ́n ní àsìn ọlọ́run àtànàbí náà ní àtẹ̀lé ṣùgbọ́n ọ̀tọ́ wà kọ́ láfa jùmùhù ó fi làákà ìṣe torí jùmùhù lò lámọ́ yẹn kò túmọ̀ sí pé ìwọ ló nímọ̀ jù wọ́n lọ àbí ìwọ ló dáa jù wọ́n lọ ẹ̀rí wọn la fẹ́ gbé yẹ̀wò ṣùgbọ́n ìjìmọ̀rù consensus of muslim scholars ọ̀ gbọ́dọ̀ tó o bẹ́ẹ̀ lè kọ́ láfà rẹ̀ sábà ní islamic state wọ́n pa ọ́ dànù ni jẹ́bẹ́ kìlá ni wọ́n ṣe wọ́n pa ọ́ ẹ máa fẹ́ ọmọ tí ń jẹ́ ìjìmọ̀rù màá mú díẹ̀ wà ń bẹ́ o tírà méjì kan ń bẹ a nídìí ká tún gbìyànjú ká lékún ìgbìyànjú alábala arabic tírà méjì ń bẹ táwọn àfa àkójọ lórí alìjìmá alákọ̀ọ́kọ́ òun ni tíra alìjìmá rù li ibnu abdulbari alìjìmá tíra yẹn bẹ ní láìbírì ìmáwọn màlìkì nìbàdàn bẹ yẹn ní jẹgẹdẹ tíra yẹn bẹ ń bẹ mọ kàwọn àárín kan bẹ àwọn nǹkan táwọn àfa ní ìjìmá ò lè lórí pé gbogbo àwọn àfà ajima aliwulama alaana kádàkádà látọ̀rẹ́ ẹ̀sẹ̀ ẹ̀dẹ́kì fún yín ní ìkànnú ẹ̀ gbogbo àfà ló ní ìjìmọ̀ ò pé ẹ ń jẹ́ arìnrìn àjò yóò kíkọ́ sùúrù ṣẹ́gbọ́n yé ẹ lè rà tó ní pé ẹ jẹ́ àjò gbogbo àfà àná parapọ̀ àlá ìbáhátìlì kọ́sírì ẹ jẹ́ orin àjò ọlẹ́tọ̀ kó ṣe kí ni ó kó kíkọ́ sùúrù sọ́wọ́ àjọ̀nà yẹn lórí pé alẹ́ ń bá gbogbo àfáàyè náà panu pọ̀ sọ pé ẹ ń bá jẹ́ mùsùlùmí o ọ̀ràn yẹn ní kókìrì wákàtí márààrún ṣé yóò wá ṣe náà sílà àbí òní ṣe náà sílà sọ̀ràn yẹn ní kókìrì tìrì àbí èso ọ̀ràn yẹn ìtìláfù bẹ̀ lórí ẹ̀ ṣé gẹ́gẹ́ bá nìsín gbogbo àfáàyè náà panu pọ̀ pé ààrẹ rọmọdọ́ọ̀nù ọ̀ràn yẹn ní fún mùsùlùmí sọ̀rọ̀ níye obìnrin tọ́wọ́ ṣe nǹkan oṣù ṣé yóò gbà àbí òní gbà òun ní àjò tó lè gbà àbí òní gbà bóun ni ó ṣe sá ìtìláfù bẹ̀ lórí eléyìí mo fẹ́ kí ẹ jẹ́bi a ní ìpìlẹ̀ ẹ̀sìn wa fẹ́ kò sí kí ni ń bẹ ọ ìpìláàfù ń bẹ akẹ́tún ní ìpìláàfù pọ̀ sí gbogbo àfa àlàyé gbogbo àfa àlàyé òun náà panupọ̀ wípé fura nífẹ̀ẹ́ téèyàn bá kàyọ́ ọgbà láadá bóò láti wá kà sóbi lè gbóhùn òkè ká kò lè gbóhùn òkè sáà lè parí nìkan láàrin ijọ́ mẹ́ta or less than three days nítorí àdìta níbi ni pé man kọ́rọ̀ alukur'an fi àkọ́lì mi sàlásàtì àyàm lámúyẹ kọ́ àwù ẹ bá ka kùránì fún tó less than three days ànábì ni ó ní gbọ́ yé àwọn àfa gbogbo ọlọ́ agree pé a lè ka kùránì so ti a sì gbalada ṣùgbọ́n ní ìsìn ìtìláàfù wà pé èmi ní ìsìn mo ní mo fẹ́ súnmọ́ lọ láàárọ̀ lẹ́yìn mo bá bẹ̀rẹ̀ tìláwà mo sì parí ẹ̀kí mọ́ bí òtótó àwọn kan ní ọ̀dánù àwọn àfa ṣùgbọ́n kéèyàn ṣe kùránì kan ọ̀kà ọ̀dá so o pari odidi odidi kùránì nìkéni o ìjọ kan àbíjọ méjì ó túmọ̀ sí pé nígbà tí òsì ń sìn láàfin kíkà kùránì àtìmọ̀pẹ̀ kùránì kika nǹkan ìjọ sí n'inu shari'a Islam gbogbo àfáàyè náà panupọ̀ lori pe àníza saka yiyo ni tani ọ̀wọ̀ ayọ gbogbo ẹyọ kan ṣoṣo ni iṣu wa lè máa wá láwọn àbòrí pé sọ́lọ́ ọba yẹn só tún wà ń bí ká báyìí só tún rí báyìí só tún ṣe báyìí só tún ṣe báyìí sọ́mọ̀ nípa ń tọ́sẹ̀lẹ̀ báyìí ṣé kọ́ mọ̀ nípa ṣùgbọ́n alẹ́ yọ kan níṣẹ́ gbogbo àwọn afárá ìpanupọ̀ lórí ẹ̀ ẹ lọ katira àlìjìmáwù yẹn ti ibn abdulbari bákan náà ìjìmáwù kan tó ń bẹ sí ibn limonvir ibn limonvir àwọn issues tí ò sí ìtìláàfù kankan lórí ẹ̀ ṣé wọ́n rí yàtọ̀ fáwọn iṣu tí ò sí tì láàfù lórí ẹ̀ àwọn issues kan tó wá ń bẹ tó yẹ pé ó clear nínú Kùránì àti Sunnah kí gbogbo wọn sì mọ̀ pé bó ṣe yẹ kó rí rè àwọn issues rè odidi ìpìlẹ̀ ìsìláàmù tá a gbé ìsìláàmù lé lórí ni a gbọ́dọ̀ ṣe ìtìláàfù lórí ẹ̀ eléyìí ò ní màá ulima mina dini bi darura màá ulima mina dini bi mada bi darura with necessity gbogbo ara wà pé bí nǹkan ìṣe rírè wèrè gẹ́rọ̀ kẹ́ bó ṣe rí mẹ́tọ́ pọlọ rè òpè ọmọ bẹ́ẹ̀ lára nǹkan yẹn ni pé gbogbo ayé ló mọ̀ wípé innamal mu'minuna ikhwa gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ọmọ ìyá ni wá gbogbo alámiléyàn kẹ́nìkan wá ní pé ah, àìsàn ọmọ ìyá ọmọ bàbá ni wá ọmọ ìyá ọ̀nà àlè tún sí túmọ̀ mí èyí ò ní pé àlè mú àkíkà ti bọ́ra wa lójú èyí ò láàlè jífọ́nù ara wa náà ọmọ ìyá náà ní a ti mọ̀ nínú ẹ̀sìn pé ọmọ ẹ̀yà ni gbogbo ala nínú ẹ̀sìn pé mùsùlùmí máa ṣe kí ni o ọmọ ń kírun ni a ti mọ̀ bí dọ̀rúrọ̀ gbogbo ọmọ mọ̀ pé ájì àìsè nàìjíríà nígbà tí ogun fẹ́ tó fẹ́ ya wèrè kọ́ kàbá sí ìbàdàn bẹ́ẹ̀ yẹn àwọn ṣe gbọ́ kàbá ti kú dànù dànù torí a mọ̀ bí dọ̀rúrọ̀ nínú ẹ̀sìn pé kàbá ìbọ̀lọ́wà mọ́kà ìbọ̀dà tí ń ṣe ájì mọ́kà ó ti di ń pẹ̀lú gbogbo wọn wọ́n sì máa ń dọ̀rúrọ̀ nínú ẹ̀sìn pé obìnrin mùsùlùmí máa ń ni ilé ọ̀dọ́ pé nígbà tá a rí Amerika àwọn ma táwọn amẹ́ríkà fẹ́ máa lò nínú àwọn ara wọn lè tọ́wà lẹ́kọ̀ọ́ yẹn tó wá látẹ̀kọ̀ọ́ náà tó yẹ ní àwọn gbàgbó wọ́n gbàgbó lẹ́kọ̀ọ́ wọ́n gbàgbó nílọrin wọ́n gbàgbó níbàdàn tóun sọ ọ̀njàpọ̀rọ̀ yóò tó ṣe reject àwọn náà tó sẹ́ndì kí sẹ́ẹ̀tì padà sí torí pa kiri yóò gẹ́ mọ̀ pé mùsùlùmí ni máa ń múra báyìí ó ti di tá a ti mọ̀ di dọ̀rúrọ̀ nínú ẹ̀sìn pé mùsùlùmí obìnrin ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ni ṣé yóò bojú kò ní í bojú èyí ò ní fìlàfù wà ń bẹ́ẹ̀ ṣé yóò wà lójà àbí àwọn àfọ̀ ò ní fìlàfù lórí eléyìí mà ó mà bí dọ̀rúrọ̀ gbogbo kẹ́nìkan wá ní pé kúrò ní èsèrè mùsùlùmí gbogbo ayé ní ọ̀bàjà torí pé olùmọ̀ mi náà dín ní bí dọ́rú rọ a ti mọ̀ with necessity pé nǹkan yìí ara ẹ̀sìn wa ni ara ẹ̀sìn wa ni ìtọ́ bá rí bẹ́ẹ̀ láàyè jùúsù fi ìlẹ̀kìláàfù àbọ̀rọ̀ ṣe ìtìláàfù lórí ẹ̀ àyàfà àwọn akẹ́tún àwọn akẹ́tún tọ́ bá rọ̀ mọ́ táwọn àfa wa ń fàmọ́ra wọn lọ́wọ́ pẹ̀lẹ́rì òun ni ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ yan ọmọ ìyá mi alápọ̀nlé ọ̀yẹ̀já wa bọ́ síbi ìtìláàfù tá a wá ń sọ yìí gan kí ló fà tó ṣe ń ṣẹlẹ̀ tí yóò sì máa ṣẹlẹ̀ ẹ mi dáadáa o kí ló fà tó ṣe kí ni o tó ṣe ń ṣẹlẹ̀ tí yóò sì máa ṣẹlẹ̀ tí èdìjọ́ ọ̀gbìn dàkìyàmà kìí ṣe èpè kò ìtìláàfù ò ní dúró tí èdìjọ́ ọ̀gbìn dàkìyàmà ìtí ò ní dúró ni pé àwọn sábàbí rẹ̀ náà ò dúró ṣé tí mò ń sọ yé sábàbí ìtìláàfù so o lè dá nàbí àsàlàm wá sílé ayé mọ́ torí pé nàbí tó bá sọ̀rọ̀ ẹnìkan kan ò ní takò odidi authority ni táàfà àti nǹkan mi ń kéwú tó bá sọ̀rọ̀ tí mo rí pé ah, wàlẹ́ ẹ̀rí tí o lò kò ṣe tó mo lè má lè sọ̀rọ̀ public gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ṣùgbọ́n nínú ọkàn mi pé wàlẹ́ ìrìn ráyù àfa wa mo takò àfa ń bẹ ráyù yẹn èmi ò support ráyù ṣé tí wọ́n sọ yé àwọn tó wá fà ọyẹ ìjẹra máa mú ní kọ̀ọ̀kan ìtò fàtíkì láàfù ń ṣẹlẹ̀ làwọn àfáà ṣe ní pé tábà gbọ́ àwọn tó ń ṣẹlẹ̀ àwọn sábàbù rẹ̀ àwọn courses tó ń fa ẹ́sìtìláàfù yẹn yóò jẹ́ ká mọ̀ wípé ìta padà ṣe àwọn nǹkan yẹn lọ bíi mẹ́ta sí márùn-ún tí màá sọ fún wa láìpẹ́ yìí ṣùgbọ́n ẹ jẹ́ á kọ́ ìyẹ̀wò kí ló ń fa ẹ́sìtìláàfù. sábàbí alákọ̀ọ́kọ́ òun ni wípé ó rọrùn aláyẹ̀kú náà lè hadith kọ́díbà lágọ̀ọ́hún wàmọ́ lámúyábúlógún lè hadith lámùyọ̀kálìf àyẹ̀kú náà álìmọ̀ bìmọ̀ òjìrìhì ṣé a rí nǹkan alákọ̀ọ́kọ́ èyí olóṣì pọ̀ jù òun ni kó já sí wípé àáfàá kan tó sọ̀rọ̀ àbí skọ́là kan àbí sísà kan àbí ẹnìkan tá a rí àpè mufti kan tó sọ̀rọ̀ ìdájọ́ tó mú wá ẹ̀rí nínú kùránì àtàdíìsì kò sí lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí wò dọ́dọ̀ rẹ̀ kálẹ̀rí ń bá dọ́dọ̀ rẹ̀ ni ìbá lò ó ṣùgbọ́n kọ́ ọmọ ẹ̀rí ń fàkọ́ọ́là bíkì láàfì yìí ọwọ́ aṣọ tó tako òdodo ọsọ tó tako kí ni o òdodo jẹ́mọ́ ẹ̀jẹ̀ tó gbọ́ mi yé lẹ́ẹ̀kan ṣiṣẹ́ ara tó máa ń fa èyí náà wá láàrin àwọn tá a jọ́dọ̀ ń bọ̀ wá sọ́dọ̀ gbogbo iṣu tó ń fa ixtilaf mọ̀ ọmọ majority rẹ̀ sóyé ní ìsìn máa wọn kan wá lọ́wọ́ ma ìtumọ̀ tá à ń sọ ẹ bí èèyàn pé àfa salamu alaykum séèyàn lè fi ọwọ́ òsì jẹun ẹlẹ́mi orí tó burú ń bẹ̀ ṣèbá máa ń lo kọ́tílẹ́rì tá a bá lo òde kí ló ní ká má fọwọ́ òsì jẹun sẹ́wọ̀n a sì máa pa àfa ni kò túmọ̀ sí pé kì í sa àfa èyí ò lè mọ gbogbo nǹkan tán nígbà tó ti á wá ń kéwú láyé kọ̀ọ̀ka àdìsí rí pé sami láha wàkúlì bí yẹmí ìnìkì ànábì ní dáa kọ́ ọlọ́run kó tó jẹun fọwọ́ ọ̀tún rẹ jẹun kọ̀ọ̀ka àdìsí ń kò kíkà pé látàkùlù faina fàyínà kana kánà yàákùlù wàyẹ́ṣọ́rọ́bù bìṣìmọ̀ lè ẹ má fọwọ́ sí jẹun o torí pé ṣètọ́n èṣù lọ máa ń fi ọwọ́ òsì jẹun ló sì máa ń fi mọ̀mí kọ̀kadíìsì ń rí òun bá ní pé a lè fọwọ́ òsì jẹun àbá àkàndé ń tiẹ̀ abá tó bí ó là lè fọwọ́ òsì jẹun o ó ní kí lọ́fà torí pé ànábì sọ báyìí ànábì sọ báyìí ànábì sọ báyìí ìwọ́dẹ̀ ti ń fọwọ́ òsì jẹun jẹ́mà ìtìláfù tẹ̀lé àbí ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ok ẹ ń bá wá jẹ́ munsif munsif ni pé ẹni tó wà just tó wà balanced nírú àárín o ṣé yóò máa fọwọ́ òsì jẹun lọ àbí yóò kálọ̀ bá ti fi ń jẹun tẹ́lẹ̀ ọ̀ lẹ́fẹ̀ wájú ọlọ́run torí pé òun ló fẹ́ ẹnu ẹnìkan tí wọ́n rò pé ẹni yìí ó yẹ kó mọ nǹkan ṣùgbọ́n kọ́ ọmọ gbogbo nǹkan tán òun náà lè má lẹ́fẹ̀ tóun náà bá fẹ́ ẹnu tí òun náà bá fẹ́ ẹnu wàláì máa rú yóò tún gbalá dá lọ́dọ̀ ọlọ́run à ń bọ̀ wá bẹ́ẹ̀ náà tọ́ pé àwọn àfa àbáṣe bá tí wá tí ọkọ̀ rẹ̀ tí wọ́n wà torí ẹ̀ wọ́n náà wọ́n ní wọ́n náà kankan àfààfà tó bá jọ ń fẹnu lókùn tọ́ pé hawa nafs mọ̀ ń bọ̀ wá síbẹ̀ o màá dẹ̀ kọ́rọ̀ ìmáàmù ṣàfìdì ọ̀rọ̀ ìmáàmù ṣàfìdì ń bẹ́ẹ̀ bì tí mo kọ ẹ̀ ń bá jẹ́ pé ó fẹ́nu ni ọ̀rọ̀ tiẹ̀ ń bẹ lọ́tọ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀. irú ẹni ní ìsìn ìdájọ́ tí ó lò ní pé ẹnìkan ló lè fọwọ́ òsì jẹun ó lóun ò rí tó burú bẹ́ẹ̀ náà ẹnìkan ló lè fi jẹun ó sì fún ọ ọkùnrin ní àbádìí ìsìn lójú ẹsẹ̀ ìtìláàfù ṣe kí ni ó parí àní fọwọ́ òsì jẹun mọ́ irú eléyìí wá pọ̀ láyé àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam àdíìsì òdọ́dọ́ wọn wọ́n dẹ̀ ṣe fásiwá tọ́takọ kí ni o àdíìsì ẹ jẹ́ kí n mú díẹ̀ wá nínú àwọn tó ṣe fásiwá tọ́takọ àdíìsì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n nígbà fàdíìsì dọ́dọ̀ wọn lójú ẹsẹ̀ wọ́n bá gbà fàdíìsì tọ́ra àwọn ọ̀dà bí èmi àti wọ́ kọ́lọ́n kó sànù tiwa náà ẹ jẹ́ kọ́mùtọ́dẹ̀sì Umaru ọmọ Khattab Umaru ọmọ Khattab a ń pe àdíìsì kan ní àdíìsù listizan àdíìsù listizan Abu Musa al-Ash'ari ló gbà wá istizan ni pé téèyàn bá fẹ́ wọnú ilé kan ó gba yọ̀ǹda ẹ̀ẹ̀mẹ́ta ló gba yọ̀ǹda salamu aleykum ṣé wọlé o ẹ̀jẹ̀ já take note ẹ̀kọ́ yìí gbogbo abẹ́rẹ́ ká fi kọ́ àwọn èèyàn salamu aleykum ṣé wọlé salamu aleykum ṣe wọlé tí wọn ọba bá ti dáhùn ọ padà lé rẹ wọn ò fẹ́ kọ́ wọlé nù. No ṣùgbọ́n ọwọ́ sálámà lẹ́ẹ̀kan sọ̀rọ̀ àwọn oṣù sílẹ̀kùn wọn wọlé ó túmọ̀ sí pọ̀ lẹ́kọ̀ọ́ Islam àdìsí yìí Umaru kò dọ̀dọ̀ rẹ̀ kò sí kí ni ụmụ dọ̀dọ̀ rẹ̀ Umaru bá ní òsì ń tọ́jọ́ pé èèyàn ẹ̀sẹ̀ máa kò sí ń sọ bẹ́ẹ̀ wọ́n ní kọ́dà àṣẹ àrí Abu Musa al-Ash'ari sí rè ọmọ eke nínú àwọn sàbẹ bó ṣe dénú ó ní mo gbọ́ tànàbí asalam tó yẹ pé alisti ìdánù salas ẹ̀ẹ̀mẹ́ta la máa ń gbà yọ̀ǹda tí wọn bá ti á yọ̀ǹda padà lé rẹ ah Umaru ní bóyá mo wà lọ́jà àgbà náà bó ṣe gbà lójú ẹsẹ̀ nu pé lóòótọ́ ọ̀nbẹ́nu ṣẹ̀ríà jama ọ̀dà kánú Umaru ọ̀bàrẹ́ni tí yóò sọ fún kílẹ̀ rò pé yóò lò láàrin yóò lò tó tako kí ni o sunna a wà ní pé ìtìlá ọ̀sẹ̀lẹ̀ ní tó sì fàtójú ọ̀sẹ̀lẹ̀ ní pé kí ni o ẹ̀rí òdùdọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run máa rò ní jíà torí kò lò fẹ́ẹ́ nu. ó tún ṣẹlẹ̀ bákan náà sí wọn rọ ọmọ Khattab ọlọ́run bá ní yọ́nú sí i wọ́n fẹ́ lọ jagun ni nígbà tí wọ́n wá ń lọ jagun ìròdé etígbọ̀ Umar jọmọ ẹ̀ gbọ́ dáadáa o wípé àìsàn tọ̀ọ̀rùn àjàkálẹ̀ àìsàn ó ti ṣẹlẹ̀ nílùú tí wọ́n ti fẹ́ lọ jagun àìsàn tó yá pé kí ni ó wà contagious téèyàn bá wọnú ìlú èèyàn náà lè kó umaru wá pa àwọn sàábé pé ẹjẹ́ àjọ sọ̀rọ̀ ṣé ká wọnú ìlú yìí lọ àbí ká má wọ bẹ̀ ah wọ́n bá ń discuss ṣé ẹ ti rí àwọn tó yẹ ká gbọ́yé ni pé àdíìsì ta ọ̀rọ̀ tá a bá ti lè rí ẹ̀rí lórí ẹ̀ àì discuss ẹ̀ ẹjọ́ ṣàwálì fọwọ́ ọ̀tán jẹun ṣàwálì fọwọ́ ẹ̀rí tí wọ́n fọwọ́ oṣù jẹun àdíìsì ta bá ti rí pé ànábì ni ọmọ ṣe nǹkan báyìí èyí ò ní discussion mọ́ implementation ló kù tọ́ba rí pa àwa lè lò fúdi kan ṣé orúkúsọ̀ ń bẹ fún wa lọ́wọ́ ọkùnrin kí ẹ ti pààtó wa máa rò pé ìgbà tá a ti lè rẹ́rìí nǹkan tako umaru ọmọ pé àdìsí ń bẹ lórí ẹ̀ òun bá ń discuss pẹ̀lú àwọn sábẹ́ àwọn kan ní ah ẹ̀jẹ̀ á lọ á lè pa àwọn kèfèrí á lè bá wọn jà á lè ṣe gbá ah, àwọn kan ní ẹ má jẹ́ á lọ o ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ̀jẹ̀ á padà o ọ̀pẹ́ rẹ̀ báyìí kọ́dìmọ̀ abdulrahman bin awf radiyallahu ta'ala anhu abdulrahman ọmọ awf òun bá dé jẹ́mọ́ ẹ̀gbọ́n dáadáa o nígbà tí abdulrahman ọmọ Auf tí ó òun bá ń fún wa. ó lẹ́yìn èèyàn kí ni tẹ́ ẹ tún discuss mo gbọ́ tànà bí ẹ pé ìdásẹ̀ mi ń tún bí tọ̀ọ̀rùn bí ardẹ̀ wà á ń tún bí tẹ́ ẹ bá gbọ́ pé àjàkálẹ̀ àrùn àìsàn tó wà contagious àìsàn abú ọ̀sẹ̀lẹ̀ náà sì wà jáde pé tẹ́ ẹ jáde ẹ lọ kóran àwọn míì tí ò tí ì wọn ẹ kí ẹ ti máa mú lójú yìí àpòlò ẹ̀rì fọwọ́ kan àwọn èèyàn máa ń tètè kó tọ́bẹ̀rẹ̀ kan méjì kan ẹ̀rì tí wọ́n máa rìn káàkiri ìlú tí ọba tí ìdí lọ bá wọn bẹ̀ ṣùgbọ́n tó wá pé wá ṣẹlẹ̀ ní kan ẹ̀yin ò tí ì sí ó ló ti dá a bá wọn àlọ́ mọ́ nítorí pé ó ti rí kíni o ẹ̀rí látọ̀dọ̀ ànábì wa Muhammad sallam jama tí ò bá rí kílẹ̀ rò pé Umaru o ṣe wọ́n lè padà wọ́ bẹ̀ wọ́n ta kàdí tàbí wọ́n ta kàdí ìsì táìsàn bá padà mú wọn lódodo wọ́n lè mọ́ níyà tí wọ́n jẹ lọ́dọ̀ Ọlọ́run torí pé wọ́n àlòfẹ́ ẹnu àdìsí òdòdó wọn ni ṣùgbọ́n àwa ní ah, nígbà tá a ti di pé wọ́n náà wọnú òlu wọn ajẹ́pá lé wọnú òlu yẹn èyí ò túmọ̀ sí bá wọnú ẹ̀ torí àdìsí tó ní amọ̀ṣe kí ni o ká mọ̀ wọ bẹ̀. irú ẹ̀ náà tún ṣẹlẹ̀ sábùbá kiri rọ̀bí aláàánú Abubakar wọ́n wá bí animi rafin jada grandmother ẹni tó bá jẹ́ pé ó kú ó grandmother alẹ̀ báyà yá àyà bí ya bàbá ṣé yóò jogún ah Abubakar ní pé máa láti fi kìtàbí láì mi ṣe wà máa àlùtù láti fi súnà tó sọ́là mi ṣe wà lákín hatta as'ala nas ah ó grandmother èmi òrùkú yóò jogún o ìrùkú ní nǹkan kan tí ó jẹ́ nu ogún ìrùkú ní mi ò sì máa kankan nínú súnà nínú tíra ọlọ́run àbí súnà mi ò mẹ̀rí tó ní kó jogún kò kankan tí ó jẹ ṣùgbọ́n ẹjẹ́ ń bi àwọn èèyàn àwọn wo àwọn èèyàn ti ń sọ àwọn sàádé fàṣà aláwo ọba bá àwọn èèyàn ẹ wo ìkíláàsì àwọn sàádé ìwọ tó ọba jẹ àfáà ń mi tó bá rí pé o ṣe fatiwa ṣùgbọ́n káà tiẹ̀ náà balẹ̀ pé ah, fatiwa mi wà lẹ́yìn lẹ́rìí o Abubakar wá bí àwọn sàbẹ kí lẹ mọ̀ táwọn ẹbí sọ nípa àlìjá dátù ẹ ń bá jẹ́ grandmother ìyá ìyá àbí ìyá bàbá fàkọ́ọ́mà al-Mughiratu bunu Shu'ba wa Muhammadu bunu Muslima Mughira ọmọ Shu'ba sàbẹ ni Muhammadu ọmọ Muslima òun náà àwọn méjì fàṣẹ ìdá anna nabiya sallallahu ah nine minutes more àìsàn ọ̀dà ìní mẹ́rin wá pọ̀ ìní ìní mm. àwọn ọmọ sọ́jà ẹ̀ díẹ̀ sọ́jà ọ̀rọ̀ àbúrú pé àwọn méjèèjì ní pé ànábì asalam àfọ́ asudus ànábì fún ní kíni o one over six one over kíni o káwọn àwọn sàábé yìí ọba mẹ́rin wá Abubakar ọba sọ tọ́ta kó kíni o sunna sọ́wọ́ lẹ́sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kò lẹ́sẹ̀ torí pé ẹ̀rí ò ṣe kíni o kò dọ̀dọ̀ rẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi alápẹ̀lẹ́ ẹ jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún yín àìmọye issues nínú àwọn ìṣùtara náà máa ń fà láàrin ara wa ẹ̀rí míì tó sọ̀pọ́ọ̀tì àbí tó against ó lè mọ́ dọ̀dọ̀ àfáà mi tóun ó sì máa ájú lórí ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ní ìkíláàs tẹ́rí òdọ̀dọ̀ rẹ̀ tọ́wá lọ kálàfà tọ́lọ̀ àtànàbí rẹ̀ fẹ́ ọlọ́run lè forí jẹ ṣùgbọ́n ọ̀tọ́ wá rẹ̀rì tó sàtún wá takú ìwọ lọ̀rẹ́ mẹ́rin wájú ọlọ́run ìdí alákọ̀ọ́kọ́ táwọn afáà fi máa ń ní ìkíláàfù nìyẹn á ẹ̀rí tó kù tọ̀pọ̀ ọbẹ̀ ẹ̀fẹ́ ẹ̀rí mẹ́wàá tí ibùn tẹ́mi àmúwá láàrin yẹn ṣùgbọ́n kò ní sásìkò ẹjá bọ́ sí ìdí ẹlẹ́ẹ̀kejì sẹ́ríjẹ́ ẹlẹ́ẹ̀kejì tó máa ń fa kí ìtìláàfù tó wà táwọn àáfàá sọ òun náà ni kó já sí wípé ayọ̀kúnnà lè hadithu kọ́díbà lágàwó wàlàkínàwó lámúyẹ̀ bùtù ẹ̀ńdàwó àwọn lámúyẹ̀ sẹ́yà èyí ò náà tó kọ́mọ̀ láàrin tiwa náà ẹ̀rí lè dọ́dún èèyàn ṣùgbọ́n kẹ́rí kó má làlàáfíà sẹ́rí tábàládìsì kan dọ̀ífù àdìsí kan múrúfàlù àdìsí kan mọ̀nkọ́tìrù àdìsí kan mọ̀ọ́dù àdìsí kan gbogbo tí mò ń sọ yìí àwọn specialist náà lè yanjú ẹ̀ àwa tá a jọmọ léèké àákẹ́ka tí wọ́n sọ ni ẹni ah, imagine kí wọ́n á nípa àdìsí ànábì dọ̀ yìí ṣé wọ́n ọmọ tí jáde sì dọ̀ yìí fún tí ìbá tí wọ́n wà àdìsí dọ̀ yìí fún wa àìmọye kan ni ọba ti wọnú ẹ̀sìn àwọn èèyàn pa irọ́ tó lé ní one hundred thousand àdìsí wọ́n fabricate ẹ̀ on the authority of the professor. sallallahu alayhi àwọn àfa ànáwájú àwọn àdìsù ń jáde kúrò náà tó sì gidi tó sì jẹ́ pé irọ́ ni ànábì ò sọ bẹ́ẹ̀ ìgbà míì ẹ̀rí lè dọ́dọ̀ nínú àwọn àfa ṣùgbọ́n ẹ̀rí yẹn yọmọ rò pé wàláì ah, mi ò rò yìí mi ò rò pò lálàáfíà torí pé nínú àwọn tó gbà kan bẹ́ẹ̀ wọ́n ló máa ń parọ́ ọkùnrin kan bẹ́ẹ̀ wọ́n pé kò ní retentive memory kì í irú ẹni tádìsì òbá wá lálàáfíà lọ́dọ̀ rẹ̀ ẹ gbọ́ mi dáadáa o ẹni tó ládìsì lálàáfíà lọ́dọ̀ tòun òun ó fi àdìsì yóò fi ṣe kí ni o ìdájọ́ ẹni tí àdìsì tí ò lálàáfíà lọ́dọ̀ tiẹ̀ kí lòun ó ṣe òun ó ní pé lọ́dọ̀ tòun kò sọ̀rọ̀ ń bẹ̀ ṣe irú àwọn iṣu báyìí wá rè ọwọ́ ọpọlọ bá wọn ọpọlọ bá wọn ọpọlọ bá wọn nínú àwọn mọ̀sáìlù ṣùgbọ́n ẹ jẹ́ ká kó mbẹ torí àsìkò tí wọ́n ló kù yìí wọ́n yẹ ká débi àwọn abala míì nínú àwọn tó tó máa ń fa ìkìlá. sẹ́ẹ̀rí ẹlẹ́kẹta nínú àwọn tó tó máa ń fa táwọn àfọwọ́ fi ní ìyapa ẹnu láàrin ara wọn òun ni kó jẹ́ sí wípé àwọn mọ́jẹ̀mú kan táwọn àfáà máa ń fi ilẹ̀ láti gba ẹ̀rí wọlé nínú mọ́jẹ̀mú òun ni kó jẹ́ sí wípé اشتراطه في خبر الواحد العدل الحافظ شروطا يخالفه فيها غيره àápìn kankan ní khabarul àdífìl àhàd àdífìl àhàd ni pé àdíf tó já sí pé èèyàn kan ló gbà wá èèyàn mélòó èèyàn kan ó wá ń bẹnu àwọn àfà tí wọ́n ní májẹ̀mú pé àdíf téèyàn kan bá gbà wá àní gbà wọlé àwọn mìíràn a ní gbà wọlé bí ọ̀rọ̀ àkídà àwọn ní òní pé a gbà wọlé nígbà tá a bá tún rí àdífi fi kọ̀ ẹlòmíì tó tún jẹ́ kó wà trustworthy tọ́jẹ́ pọ̀ ṣùgbọ́n àfọ́ àtọ́bá ní pé àdífi èèyàn ètò ìlẹ̀jù náà àwọn àfáà ní pé àdífi a makbul àdífi ẹ̀fẹ́ nìkan lọ́gbà wọlé tí èdè ẹ̀sìn onírọ́ a gbà wọlé ẹ bá nípa lè gbà wọlé yóò fàdífi ṣe kí ni o fatiwa ẹ tó là lè gbà wọlé òun ò ní pé kọ̀ṣẹ́ rí bẹ́ẹ̀ ìyẹn náà tún máa ń fa ìtìlá nínú àwọn nǹkan míì tó tún máa ń fa ìtìlá òun ni bẹ́ẹ̀ yẹ̀kú nà hadith kọ́dí bàlágà wà àìndáwù láàkìn nà síyàwó èyí náà tó pọ̀ kódà ọ̀sẹ̀lẹ̀ sí wọ́n rọ̀ máa ìgbà míì ẹ̀rí lè dọ́dún èèyàn wàlẹ́ ọmọ ń tẹ̀lẹ̀ fáwọn náà dáadáa tó pọ̀ torí gbogbo onígbàgbé ni wá èèyàn wà gbàgbé ẹ̀rí ti á bí èèyàn ń béèrè èèyàn ó ti á sọ ń kan béèrè lẹ́ẹ̀kan wàlẹ́ ìmú ti gbàgbé àdìsí kan o. ẹnìkan ti bi ìkànnà àwọn ọmọ ìyá wa rí pé ṣé kèfèrí só lè jogún mùsùlùmí ṣé mùsùlùmí lè jogún kèfèrí ó ní kí ló burú bẹ́ẹ̀ tí abẹ́yẹn bá jẹ́ mi lọ ní àyẹ̀yẹ́ lè jogún rẹ̀ èyí àjẹ́ ọba mùsùlùmí ó ká jogún àwọn kèfèrí kówó wọn lè pọ̀ dáadáa kí wọ́n bá kówó yẹn lọ sí church whereas àdìsí ẹyọ kan ti clear rẹ̀ láàyè rífù lè káfírù lè mùsùlùmí wálà lè mùsùlùmí lè káfírọ̀ mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí ò sì ní jogún kíni o mùsùlùmí àdìsí kan náà ni ẹni òun ti ṣe fatiwa tán àdìsí ah, sọ̀rọ̀ muslim mo ti gbàgbé irú ẹ̀ náà ṣẹlẹ̀ láyé àwọn sàábé tọ́já sí wípé umaru ọwọ́ àti amaru wọ́n lọ sí ibìkan anabi asala ọ̀nà wọn lọ sí ibìkan wọ́n wá ní jẹ́nàbà kí ni ó ṣẹlẹ̀ wípé amaru ọmọ yásìrù ń tiẹ̀ òun bá ń yínú yẹn pẹ̀ àsìkò òun tó wọ́n fẹ́ kírun umaru ò kírun tiẹ̀ nígbà tí wọ́n rí ànàbí àsálà ànàbí wàá fún wa pé sórí rẹ̀ àmárù ó nídìí kó yí inú yèèpẹ̀ bóò ló ti táyà máàmù ànàbí wàá kọ ó gbọ́wọ́ lé yèèpẹ̀ tó bá ti gbọ́wọ́ lé tán ó fi fọ ojú rẹ̀ ó fọwọ́ ra ara wọn ibi ni ó ma ibi ni ó ti ma ètò ìrìnlẹ̀ jù nínú nìyẹn kúmọ̀rù ni sóṣù jọ lójú à ó ní umaru ó ti gbàgbé ni táwọn ẹbí jọ ọ̀rẹ́ wa umaru ti gbàgbé àmọ́ àrùn pípẹ́ mọ fọlọ́ ọ̀sẹ̀ lẹ́rìí tàbí ẹbí à ó ní ọ̀dà torí pé umaru wa ni khalifa ǹjọ́ náà ó ní tó bá rí bẹ́ẹ̀ rẹ umaru tó ọ̀bá fẹ́ kí n sọ mi ò ní sọ o torí pé ọjẹ́ aláṣẹ mùsùlùmí umaru ní wọ́n fòdòdó pamọ́ bí àmọ́ àdìsí ń bẹ́nu Bukhari dòní umaru ti gbàgbé pàmẹ́bí sọ bẹ́ẹ̀ ṣé ọdún wọn rí nígbà míì nínú tó tó máa ń fa ẹ́tì láàfù òun ni kọjá sí wípé àáfẹ́ eléyìí ẹ̀rí dọ́dọ̀ rẹ̀ àáfẹ́ eléyìí ẹ̀rí náà dọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹ̀rí yẹn ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ náà fún èyàn náà tó kọ́mọ̀ láàrin tiwa náà àdíìsì kẹ́rà lájọ máa ń lò lẹ́rìí ṣùgbọ́n èmi ọ̀ máa tú sí ọ̀nà a ìwà ọ̀ máa tú sí ọ̀nà kíni o ọ̀nà b bóò láti àyànjú eléyìí irú rẹ̀ pọ̀ ó lè jẹ́ pé lábùdù wọ́ọ̀dù kan nínú àdíìsì o ó lè jẹ́ bí polysemic ọ̀rọ̀ tó yẹ pé tuma rẹ̀ pọ̀ àwọn àwọn kọ̀rí náà kí làwọn ètò sọ̀rọ̀ ń di àdíìsì o jàmọ́ ẹ̀jẹ̀ gbọ́ mi yé dáadáa o àwọn àwọn kí ló sọ̀rọ̀ ń di bóyá ya kùránì ni àbádìísì ni ètò sọ̀rọ̀ ń di ẹ̀ òun láàfin mọ̀ wípé ètò túmọ̀ sí rè ètò túmọ̀ sí rè ètò túmọ̀ sí ẹ̀jẹ̀ fi fún yín lápẹ̀rẹ̀ nínú sùn nínú kùránì nígbà tó ọlọ́wọ́ bá ń sọ nípa àlùwàlá ọlọ́wọ́ bá ó ń sọ fún wa pé kí ni o fọ́mùsàhù nígbà tó kọ́ sàlàyé fún wa ìdá kọ́mùtòmí là sọ́là fáfìlú wùjú àkówà ìdí ẹ̀fẹ́ mọ̀rọ́fíkì ọlọ́run ti pé bí a fẹ́ sàlùwàlá ẹ fojú yín ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí sàwó nígbà wá débi ẹsẹ̀ ó ní wà áríjú nìkan àti ẹsẹ̀ yín àwọn kan nínú àwọn ṣíà àwọn lọ fún nítumọ̀ pé ẹsẹ̀ àní fọ̀ àfomi pani ọlọ́ni wá musa bírù wúsì kún ẹ fi omi pa orí yín wà á rí júlà kún ẹ wà á fọ ẹsẹ̀ nínú kẹ́wù ọlọ́run ti wọ́n pé dọ̀míwù tọ́lá ọbọ̀lọ́run ṣe ń lò ó bọ̀ fagusì lú wùjúhà kún ayé fagusì lú àríjúlà kún ẹ ẹsẹ̀ yín pronoun tó ti ṣáájú yẹn pé ẹ̀fọ́ ojú náà ló tún lọ bá kí ni o ẹsẹ̀ ṣùgbọ́n wọ́n mú sàhú bírù húsì kan harifu jari kẹsìrọ̀ ló fún ẹ̀pá orí ká ní pé ọba pa ẹsẹ̀ náà ni wàhálì júlì kún ni ọba jẹ́ tọ́ba wọn kú sí wàhálì júlì kún pé ẹ̀pá ẹsẹ̀ yín èyí wọn wà jẹ́ nínú tàyà yóò jẹ́ fẹ́ tó bá wọ àbí jáwọ́lọ̀ ẹ̀ ń bá wọ sítọ́kì àbọ̀wọ̀ húfù lẹ́dà òun lè fomi pa ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí ọ̀wọ́ kankan yọ fọ ẹsẹ̀ rẹ̀ ni. ẹ gbọ́dọ̀ mi àwọn àfáà mi wà àfàjáde ń bẹ̀ wọn wípé tó bá rí bẹ́ẹ̀ á máa fomi fọ ẹsẹ̀ wa nínú ọ̀rọ̀ ni nínú àlùwàlá ni ṣùgbọ́n kára bá wọn glove àbí socks á fomi pa ni. irú àwọn ẹ̀rí báà náà tó wá pọ̀ tó yẹ pé ọ̀rọ̀ ẹyọ kan ìtumọ̀ rẹ̀ ọ̀pọ̀ àbí wájú ìdàlálà gangan kí ni ẹ̀rí tá a fẹ́ lò ń bẹ̀ àgbọ̀yọ̀wà pẹ̀ka àwọn àfáà tó mú àdìsí náà wá àdìsí ọ̀rọ̀ bànúkùrọ̀ ẹ̀gọ́ torí pé nígbà míì tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ àwọn kan rò pé àdìsí àyà kùránì ẹ̀rí ni àwọn kan ní èsẹ̀ rí kálukó sì máa jù láàrin ara wọn kọ̀wá túmọ̀ sí táyì méjèèjì náà lẹ kọ̀rẹ́ẹ̀tì ẹnìkan kọ̀rẹ́ẹ̀tì ẹnìkan rọrùn àdébíyà sálàm ó ń bá ọ̀sán pé ẹnìkan kánú yín o ẹnìkan kánú yín kò gbọ́dọ̀ kírun asiri ilé fi bàní kùrọ̀ ẹ̀zọ̀ ọ̀dọ̀ àwọn ní kùrọ̀ ẹ̀zọ̀ ni ó ti lọ kírun àlàáfàrì ogun ọ̀rẹ́yà ìsìnmá lọ ìsìnmá lọ àwọn kan náà wọn sàbẹ̀ gbọ́ yé pé ntànà bí lérò ni wípé ẹ lójú ọ̀nà níbi nífẹ̀ẹ́ káwọn wà very very urgent máa lọ lọ àwọn tó gbọ́ nígbà tó bá wọn lójú ọ̀nà wọn kírun àwọn dìlé ìrún wọn lọ kí ní àsìkò tí ó ti kọjá wọn lọ kí nígbà ní kúrọ ibẹ̀ àwọn kejì ní ẹ̀gbọ́n tànàbí ń sọ yé ni torí pé ànàbí ò ní sọ̀rọ̀ tí ó takotọ lọ ti ní pé iná sọ̀láàtà káná alálímọ́mì nínà kìtàbámọ̀ òkúta àkímù sọ̀láàtà lè díkírí ọlọ́sọ̀tà ọ̀rọ̀ sọ́kọ̀ pé ìrúnṣẹ́ á kí lásìkò rẹ̀ ni àwọn ó kí lásìkò tànàbí sọ ni pé káwọn máa àsìkò àwọn ìyẹn kí lójú ọ̀nà wọ́n sì lọ́ọ́ dé ṣùgbọ́n àwọn àfa aláwọn tó kọ̀ rẹ̀ tìjú náà àwọn sàrí méjèèjì o àwọn tó kí áfírì lójú ọ̀nà ni torí wípé ẹ̀rí ti kùránì sọ́lẹ́nì ìsìn ó kó gbogbo nǹkan sínú ṣùgbọ́n tànàbí ń sọ yẹn ànàbí ń specify rẹ̀ pé níbi tí ọ̀rọ̀ àwọn bàní kùránì bẹ́ẹ̀ ìmọ̀mọ́láyà wa dé ọ̀dọ́ wa agbọ́dọ̀ tètè lọ ni àwọn tó kí lójú ọ̀nà náà kọ̀ rẹ̀ tìjú ṣùgbọ́n torí báwọn tí ò kí lójú ọ̀nà wọn àṣẹ kí ni o wọn lò fẹ́ ẹnu àwọn tí wọ́n gbọ́yé jàmbá bọ́yá káwọn náà ká gbọ́yé bá a ṣe ń ṣàlàyé o torí àwọn kan tó máa ń fi ọ̀rọ̀ bànúkúrọ̀ ibẹ̀ lọ́wọ́ máa ń lò fún fẹ́ẹ́nu wọn. àwọn kejì yẹn ìta àwọn gbọ́yé ẹ̀rí yẹn náà ni wọ́n à lò fẹ́ẹ́nu ẹ̀rí náà wọ́n lò ṣùgbọ́n ẹ̀rí yẹn muhtamal muhtamal ni wípé ẹ̀rí tẹ́lẹ̀ tó wà ambiguous sọ́yẹ́ nìsín wọ́n máa ń gbé àwọn gbólóhùn kan nínú Yorùbá ní gbólóhùn pọ́nna gbólóhùn kí ni o ká sọ gbọ́dọ̀ fọ́nà ni pé ọ̀rọ̀ tó yẹ pé ó nítumọ̀ tó pọ̀ ṣùgbọ́n bí tí wọ́n bá gbọ́ yé sí ni ẹdẹ nígbà táwa fi ń ṣe Yorùbá irú tí wọ́n kọ́ wa ẹran yìí o ẹran olójú kan ẹran kí ni o ẹran olójú kan ìtumọ̀ ẹran olójú kan sọ́ọ̀tì pé ẹran tó yẹ pé ojú rẹ̀ kan ti fọ́ ojú ẹran yẹn kan ṣe kí ni o ó ti fọ́ ìwọ́n ti wá rí pé ah àbá máa wọ ẹran olójú kan yìí ni ẹran tó máa wá káàkiri ni pé ẹran tó yẹ pé one eyed goat ojú kan ló ní ojú kan ti fọ́ dànù bá a mọ ẹran lójú kan wá ẹran tí wọ́n mọ̀ wá sí ni ẹran tó yẹ kó ojú kan ló ní. ṣùgbọ́n ẹran nígbà wọ́n rò pé ẹran tó já sí pé olówó rẹ̀ fọ́ lójú kan òun gan kọ́ ló fọ́ lójú ṣùgbọ́n wọ́n ti mọ olówó ẹ̀ pé ẹran ìyá ọ̀kan ni ẹran ìyá ràfídì ni ojú ìyá ojú ẹ̀ kan ti fọ́ ẹran ìyá ọ̀nà ni kí n mú wá ìwọ ò ní máa wá ẹran lójú kan ẹran wọn lọ́wọ́ máa wá kí olójú méjì ṣùgbọ́n tó lọ́wọ́ ẹ̀ jẹ́ kí ni o olójú kan ṣọ̀rọ̀ pé ibi tí ẹ bá wá rí stimbad fẹ́ pé wọ́n jí ìdìlánà tóun gbọ́yé nú àdífi òun leléyìí á wà á padà wò pé èwo lọ́wọ́ á súnmọ́ súnmọ́ jù ṣùgbọ́n nǹkan yẹn náà tó fa ìtìláàfù tó pọ̀ láàrin àwọn àáfàá tó jẹ́ sí pé kí ni o àwọn kan wọ́n àdíìsì kan náà ní gbogbo wọn lọ́jọ́ aládìísì wọn ṣùgbọ́n ṣé n tó túmọ̀ sí rè ṣé n tó túmọ̀ sí kọ́ yìí ìyẹn náà sọ́fà ayé ti láàfù lọ láàrin àwọn afá tọ́ba wa rí bẹ́ẹ̀ àáwò èwo ló sọ́mọ́ súnà ni nínú àwọn kọ́tọ́ tó fa ayé láàfù láàrin àwọn afá òun náà ni kọjá sí wípé àtàárùdù wàtànákù yóò dàbí ìgbà tó ṣẹlẹ̀ láàrin àdìsí méjì contradiction bí ìgbà tá àdìsí méjì àmọ́ òun ìgbà tó yẹ pé àdìsí àwa làwọn àfáà ní tìlá eyín ẹ bá ní bùlùkù mọ̀rọ́ọ̀mù nù wa sẹ́ni bùlùkù mọ̀rọ́ọ̀mù kì í ṣe tí àtọmọ eléke tí máa sáré kà wà láwọn wà confused. bùlùkù mọ̀rọ́ọ̀mù báyìí àwọn àbíìsì kan tó ní wípé kí ni ó tó o bá fi ọwọ́ kan private part rẹ àlùwà láàrin ọ̀já. ọ̀nkà sábàyì o ò tí ì sinmi èyí tó tún tẹ̀lé ni pé kí ni ó àlùwà láàrin já ọ̀bà wà confused. ìwọ ọlọ́ọ̀ kí la fẹ́ ṣe báyìí ní ìṣ àwọn ọ̀bá ní òwà sọ̀rọ̀ ìpè mọ̀ sí gbọ́ sí méjèèjì lálàáfíà ọ̀dà àtọ́bọ́ lálàáfíà kí lálàyé àwọn nínú àwọn fọwọ́ fúláyè pé ìtumọ̀ ẹ̀ ni pé tọ́lẹ̀ ìtọ́ ní pálùwà láàrin ọ̀dà ó ní ìnáwó bí dùn mink ṣèbí is part of your body àwọn àfọwọ́ fúláyè pé ká lọ ọba fọwọ́ kan bó o ṣe fọwọ́ kan other parts of the body tó o ní kọ́sùdù ṣáháwà àníyàn adùn òṣù lára rẹ bóyá òun para ọkẹ̀ fọwọ́ kan private part rẹ àlùwà láàrin ọ̀dà èyí tó ní pàdùwà láàrẹ jọ ọba fọwọ́ kan private park yẹ bóyá òun ọ̀rọ̀ adùn òun ọ̀rọ̀ sẹ́ẹ̀sì àbó ohun eré burúkú kan lọ́wọ́ ti fi ń wò pé àbí maziyu ti jáde lára rẹ̀ wa pọ̀ lọ́ba ẹ má búlúgùmọ̀ rọ́ọ̀mù ẹ lọ ka búlúgùmọ̀ rọ́ọ̀mù ẹ rí tọ́lá pé sọ̀rọ̀ yìí lójú ẹsẹ̀ mi wà irú ẹ̀ náà ni ọ̀rọ̀ ní ọkọ̀ kanlẹ̀ àbí ọwọ́ ya yaari pé kí ni orókùn ni kọ́tọ́ kẹlẹ̀ ń bẹ èyí tó méjèèjì ní ibùdó hajar ló tẹ̀lé àwọn nu bulugul maram ṣùgbọ́n bí àwọn àdìsí wá rè èmi kọ́ máa yanjú ẹ̀ ìwọ tó jókòó ìkọ́ yanjú ẹ̀ àwọn kan ti wa wà lọ wo wọn ibẹ̀ láti wá o Kùránì àti sunna ìyẹn náà tó máa ń fa ṣé tí mo sọ yìí àbí ọ̀dà wọn ní kí round off torí tọ́lọ́ ọjọ́ ti lọ ẹ má bínú níparí nínú tó máa fa ìtìlá òun ni ọ̀rọ̀ nasikh wal mansukh ẹ farabalẹ̀ kí àwọn ẹ̀rí kan wáyé káwọn máa rò pé á ah, ẹ̀rí ìfẹ́ takora wọn àwọn kan náà àwọn àfọwọ́ àrísọ́ọ̀sì sí wípé ẹ̀rí kan ti abrogate ẹ̀rí mi ẹ̀rí kan ti pàkan rẹ nínú Islam nasikh wal mansukh ń bẹ́ẹ̀ kí nǹkan ẹ̀rí ó pa nǹkan rẹ irú ẹ̀ pọ̀ lápẹ̀rẹ̀ ń sìn nípìnlẹ̀ Islam nìkáwùlì mọ́tà sẹ́mọ̀ tí ń jẹ́rẹ̀ ìgbéyè táwọn ṣíà tí wọ́n máa ń ṣe ọlọ́mọdé àwọn òṣèlú ẹ̀ láìláì àdánwò nìjẹ́bẹ̀ nìkáwù mọ́tà ni pé fífẹ́ obìnrin fún enjoyment fún ìgbádùn tó yẹ pé ní ìsìn sàlámù alẹ́kùn sísá sóyé ní ìsìn bẹ́ẹ̀ ní ìfọkàtà ibi síjọ́ mẹ́wàá pé sísá inṣàlá màá mọ̀ kẹ̀kẹ́ kájọ fẹ́ra wà láàrin ìjọ́ mẹ́wàá so àjọmọ́ lọ sí rúùmù kan tí mo gbà síbẹ̀ yẹn so ìyìn sí ara èlò lọ́gbà nígbà ten thousand owó rẹ̀ rèé ọba àwa lóyún láàrin jọ́ mẹ́wàá o ìtèmi ní pé mo kẹfẹ́ enjoy Mutala àlàfán ni ìwọ ló ní wàhálà mo ti sanwó contract yẹ iṣẹ́ bá tó gbé mi lọ sí Abẹ́òkúta mo fẹ́ lo oṣù kan mẹ́gbẹ́ mo bá ní ah, sísá oṣù kan náà máa fi fẹ́ yé nípìnlẹ̀ ìsìláàmù ànábì yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n wọ́n padà parẹ́ torí pé ń jọ́ náà àwọn sàlẹ̀ bíi kásáàbù lọ bí ó jìnnà kò sófin ìtọ́kọ̀ àtàìmọye nǹkan lẹ́tà ànábì parẹ́ nídìí ogun Khaibar pé kò sí ń tọ́jọ́ mọ́ kẹ́nì kan lọ máa mú àdínkù ibi tánàbí ṣe kí o tó ti kọ́ yọ̀ǹda rẹ̀ wa a wà ní pé pẹ̀lẹ́ ibi tẹ́kọ̀ọ́ rẹ̀ ṣe kí o tó délé léyìí ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ tó wá wọ àdínkù eléyìí èyí tó ṣe kí o tó parẹ́ irú ẹ̀ náà wá mo ní orí tíra kan lé àná sókò wálé mọ̀ sókò àwọn ń tá a parẹ́ àti ń tó dé tọ́pa nǹkan rẹ̀ issues bá ń wá pọ̀ lọ́nu Islam ṣé wọ́n rí àáfàá mi wá lè mọ́ mọ́ pé nǹkan kan ti pa nǹkan kan rẹ tó wọ́n wà máa lo ẹ̀rí kíni o ẹ̀rí ń tá a ti parẹ́ jẹ́mọ́ ṣe tí wọ́n sọ yàbí òye tá a fáà ní ọ̀padà máa lo ẹ̀rí ètí nípìnlẹ̀ ìmù kùránì náà ń pa kùránì rẹ nípìnlẹ̀ Islam tí wọ́n fẹ́ béèrè béèrè ẹ̀ sanwó ni fàkọ́dì yóò rẹ̀ nàbí wàá kọ́m sọ̀dà kọ́ọ̀tù ẹ̀fẹ́ lọ́wọ́ àwọn àlékún sáà mo ní kí n bèrè pé sẹ́yìn lè máa kírun kọ́ káfẹ́ kan ókè ọkọ̀ sọ twenty naira náà nígbà ọ̀yá tọ́lọ́ ní fáwọn èèyàn lágbára mọ́ ni o ẹ mọ́ sọ sọ́dá kọ̀ mọ́ kẹ́nìkan irú ẹ̀ wá ní akébìlé akébìlé ń bàdàn ṣúbí sẹ́ńtà ńgbà tó fẹ́ máa kó àwọn èèyàn jẹ lórí rédíò báyìí àyà ló mú wá pé ọlọ́run gan káwọn èèyàn máa sanwó kan tó bi àwọn àfáà léèrè pé ẹ̀ fóun èso àfáà pé àwọn náà ọ̀ torí pé àmọ́ èwo lọ́kọ́ wá ká tó lè sọ pé nǹkan kan pa àkàrẹ́ ó ní májẹ̀mú nínú májẹ̀mú ni pé ètò pa àkàrẹ́ yóò wà lẹ́yìn kíni o èyí tó parẹ́ ìkan wá ń january ìkan wá ń december january ò lè pa december rẹ̀ èwo ni wọ́n pa january rẹ̀ december tọ́wọ́ rí pé ńgbà míì èwo lọ́kọ́ wáyé àwa àmọ́ ó tó wá ku àwọn ọ̀nà míì tá a ti máa ṣe jamu'u bainal hadith tá a harmonization between contradictory hadith èyí ò kèé ṣe bí láti yanjú ẹ̀ ní ìparí a ti wá rí i pé ìtìláàfù àwọn ti sàábé àbáwọn àfẹ́ẹ̀sìn wà láìkèsè lórí ìfẹ́ inú lórí àwọn nǹkan kan tó jọ mọ́ ẹ̀rí nínú kùránì àti súnà ni eléyìí ò wá sọ wọ́n dọ̀ka ìmáàmù Ṣáfi'í rahimahullah ó kéwú lọ́dọ̀ ìmáàmù Màlìkì wọ́n sì mọ̀ pé àwọn jọ ní kí ni o divergent opinions èmi ò sọ wọ́n dọ̀ta ìmáàmù Ṣáfi'í òun àti mọ́mọ́ ahmadu wọ́n pàdé nínú ìṣẹ̀mí ayé wọ́n jọ jẹun papọ̀ wọ́n jọ sùn papọ̀ wọ́n mọ̀ ní kíni o divergent opinions wọn torí ẹ̀ wọn kódà wọ́n tún máa opinion ara wọn tí mo bá rántí dáadáa wọ́n dàbí wọn ambali ni ẹnìkan lọ bá ah, jẹ́wọ́n bínú torí ọlọ́run ọ̀kan náà opinion ẹni àwọn mìíràn àbá sí ni pé àlùwàlá rẹ̀ ọ̀bà jẹ́ nígbà tán lọ bí àbá kejì léèrè nípa wípé ẹgbọ́n ṣé èèyàn lè kírun lẹ́yìn ẹni tó bá nírò rí pé ẹran ràkúnmí ọ̀bà àlùwàlá jẹ́ ah, ah. ẹ̀hán tó sọ ni wípé kí n má kírun lẹ́yìn ṣàfihàn àbí kí n má kírun lẹ́yìn lágbájá lójú ẹsẹ̀ àáfàá yẹn ṣe rọ́dù fún un torọ́ mọ̀ pé ẹni tó sọ bẹ́ẹ̀ kò lò fẹ́ ẹnu gbogbo ìtìláàfù tá a wá sọ ìtọ́ba ti wá ṣẹlẹ̀ ma máa yanjú ẹ̀ lélẹ́yìí gbogbo ẹ̀rí tí kálukú bá mú wá farudúhù ilà lọ́yí wà rọ̀sùlù ẹ jẹ́ ká dá padà sínú kùránì ká dá padà sínú súnà tá a bá ti wá dá padà èyí o kódà kọ́ kọ ìròrí wa kódà kọ́ má bá ìfẹ́ ẹnu wa mu á wà lo ètò súnà òdodo ọmọ ìyá wa rí pé pé lọ́jẹ́ òun ò lo ká má mú sọ́tà lódiwọ̀n ìgbà tí ọba ti lo ìfẹ́ inú ṣé ẹ wá rẹ tó bá wá rí ẹ̀rí tẹ́rì yẹn sì dá lójú tó wá ń lo ìfẹ́ inú tírú ẹni bí ọba sọ́ra yóò di oníbídí àwọn ajú ọlọ́run ibi tábẹ̀wò wa wà nìyẹn ṣùgbọ́n àwọn tá a wá jẹ́ mùsùlùmí lónìí nínú tèmi wá ṣàkíyèsí máa fi parí ìdánilẹ́kọ̀ọ́ yìí majority àwọn tó wá ń dá ìyàpẹ́ ńlẹ̀ lọ́dọ̀ tiwa àwa ti wá sọ àwọn nǹkan gangan di ẹ̀sìn òun la sọ di pé táwọn fẹ́ báyàn sọ ọmọ ìyá ní ìsìn ẹni tó bá nírò orí mi ni kódà tẹ́lẹ̀ bá fẹ́ fẹ́ yàn ẹni tó nírò orí mi gbọ́dọ̀ fẹ́ tí bá fẹ́ báyàn ṣe bísínẹ́sì ẹni tó nírò orí mi gbọ́dọ̀ fẹ́ ìròrí tá à ń sọ ìkèésè lórí kùránì àti súnà lórí tá à ń sọ ìròrí mọ̀sáìlù kìláfíyà yìí náà o ẹni tó yẹ pé ó sọ̀pọ̀tì mi níbi ráyù òpìníọ̀ mi báyìí ẹni tó rò wípé táwa fẹ́ ṣe nǹkan báyìí bó ṣe yẹ kórìíre irú àwọn táwa sọ di ẹni tájọmọ sọ ọmọ ìyá nìyẹn ẹni tó bá ti á lé ní ráàlù tó takò wa à nígbà tó mọ̀ ya eléyìí ó sùnú lànà ẹ̀sìn àwọn àfa àtàlẹ̀ ṣáájú lọ sún wa wọn gbé ìsìláàmù wọn lórí ìkìláàfù lórí difference of opinions wọ́n gbé lórí kùránì àti súnà ọmọ ìyá tó bá wá jẹ́ pé ntòun dì mú kọjọ́ máa ń táwọn wá confessed of èyí ọ̀sán wọn dọ̀ta ẹ wá lọ di nǹkan kan mọ́ ẹ̀yin ọmọ ìyá gbogbo àwọn tá a ní òsì tìláàfù ń bẹ yìí ẹ̀jẹ̀ àwa mu àwọn èèyàn lónìí wọn ọ̀rọ̀ ayé ìbàdàmà kò sáyé tàjúùdù àáfà olóní tìláàfù ká má ṣe tàjúùdù kò sí tìláàfù lórí ẹ̀ bó o láṣẹ ṣe sáà lè ṣe pọ̀ táwọn àfà ní tìláàfù lórí nu ìwé ẹsẹ̀ ìjìnlẹ̀ rẹ̀ kọ́ wọ́n ṣe tàjúùdù tìlàwà ẹlòmíín náà àwọn obìnrin kò parí odi kùránì kan láàrin oṣù rọmọdọ́n tún lọ níbi tó tó burú dé sísítà mi ò parí odi kùránì kan táwọn àfà tún ní tìláàfù lórí eléyìí o pé kọ́ parí kùránì kan ní rọmọdọ́n wọ́n tún ní tìláàfù lórí eléyìí o ẹlòmíì ó ti ṣe sàárà káyìn ní ìsìn ó ti lé lọ́dún tí wọ́n tún ní fìlà àbúrò eléyìí náà ó túmọ̀ sí pé majority wa gan a nìkan ṣe àwọn tí ọ̀wà fifty láàfù lórí ẹ̀ tó lè sọ wájú ẹni ọlọ́ọ̀ àṣẹ náà ìtìláàfù ìtìláàfù làwọn asọ̀dẹ̀ sìn kálukọ́ padà sọ̀dọ̀ ọlọ́ọ̀ fàfírù ìlọ́lọ́ ìnì lápò nínú nàbí rọmọbí subhanaka allahumma Saturday. Alhamdulillah We thank Allah subhanahu wa ta'ala for giving our brother that very good opportunity to be able to take us through the topic understanding difference among ourselves. I will pray all the aspects may it be uh, a we there for us those in this world and hereafter and not against us. Uh, we thank you very much. Yeah. There are a lot of questions here. I want to implore our mother to be brief on each one of them so that we'll be able to take as much as possible. I was thinking by the time I gave you nine minutes, I had just three or four questions today. So I thought we'd be able to attend to some of the questions you left over in the other class. But now, right now, I'm having more than 20 questions. I wouldn't know how to complete this one within the next 10 to 15 minutes. Talk much of uh, move, moving to the other one. Uh, Olúbẹ̀rẹ̀ uh, pé ǹjẹ́ yàtọ̀ ń bẹ láàrin Mùsùlùmí NSS àti Mùsùlùmí Tẹ̀líìgì àti pé pé obìnrin lè fẹ́ obìnrin mùsùlùmí ẹlẹ́sẹ̀ tó lè fẹ́ ọkùnrin mùsùlùmí tẹ̀líìgì. sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wá ti di bí ọ̀rọ̀ nìka àkálùkù máa ń fara balẹ̀ ẹgbẹ́ ká fara balẹ̀ nínú ìlànà ṣẹ̀ríà Islam à ń pè nǹkan kan ní alukafa a kí wọ́n láǹpẹ́ o alukafa a màá ẹ̀ fún gbogbo alẹ́ ẹ̀jẹ̀ ká gbìyànjú ká máa ra tíà ibo mọ́tò àwọn tíra tá à ń sọ yìí wọ́n ti translate ẹ̀ sí English ẹni tó bá ní bùlùgùlì mọ́rọ̀ èmi ní Arabic version mọ́tò ní Arabic and English ti Darus Salam chapter yẹn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ alkafa compatibility kọkùnrin àtobìnrin tán fẹ́ fẹ́ra wọn kan jọra kan ṣe kí ni o kan jọra àwọn àfọwọ́ wá ní pé jíjọra yìí nǹkan méjì àwọn ibùdókọ́ yìí mo ti ẹ̀ náà kọ́ṣà rẹ̀ pọ̀ nù sábìlì máa dì ṣùgbọ́n ní àwọn nǹkan yìí nǹkan méjì ó pàtàkì alkafa atufi dín wàlúkúlùk kan jọra kan wà compatible nínú ẹ̀sìn àti ìwà ọmọlúwàbí sẹ́rí nínú àdánwò tá a ní láwùjọ wa lónìí kọ́lọ́n kójọ kó bá ní sẹ́ mọ́ òun ni kó sí wípé ká ti gbé fífẹ́rẹ̀ ẹni lórí pé bóyá dandan ẹni tábàjọ wà nínú ìjọ kan náà a gbọ́dọ̀ at the same time ìwọ náà tó gbọdọ̀ very careful ẹni tó ń lọ fẹ́ tí ròrí yín ọ̀bá jọ papọ̀ ìròrí tí mò ń sọ ìròrí àkídà ìròrí àgbọ̀yé ẹ̀sìn òun ni mò ń sọ kìí ṣe ìtìláàbù mọ́sọ this time around torí àti ráì mọ àwọn èèyàn kan lọ́jọ́ tó wà lọ́sìn ni pé ah, àwọn àjọ yìí ìyìn nídìí kí mention àjọ kankan tí wọ́n lọ́sìn mọ̀ pé àwọn àlẹ́ yìí methodology dáwà wa kò tiẹ̀ ó jìnnà bíi sánmà sílẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí ah, bí ìyàtọ̀ five percent kò sí wà láàrin wa èèyàn lè manage ẹ̀ bí ìyàtọ̀ seven percent eléyìí sì wà okay dáwà wa súnmọ́ra wa ìròrí wa everything súnmọ́ra wọn ìwọ náà lè measure rẹ̀ tó o bá mọ̀ nípa ìròrí àwọn èèyàn ṣùgbọ́n tó bá rí wípé alkafa a compatibility ò sì fún yín kódà ìmọ̀ ẹ̀ lè jẹ́ wà ní the same nss àbí the same tabli bẹ́ẹ̀ ní kàfa a fẹ́ẹ̀ jọra yín sọ̀rọ̀ ní ẹni ìsìn ìwọ ní ìsìn torí pé lẹ́kùn wájú ra lọ nínú àgbọ̀yé ó wẹ̀ ń tọ́ pé òní ní problem ọlọ́ọ̀ni èjẹ́ yóò ní pọ́blẹ́mù kó rò pé àbá yẹn ni ọlọ́ọ̀ni ó lè dé lẹ́kọ̀ọ́ dẹni èṣù sísá yìí àmàlẹ́ ká ìtẹ́tẹ́ tẹ́lẹ̀ fẹ́ kó ń ga làǹjẹ̀ náà lójú kan ṣùgbọ́n níwọ̀nba ìtọ́ hàn àlàvọ́yìn ẹni tá a bá rí pàdé wà compatible tá a sì rí pé nínú nǹkan táwa náà ní láàrin ẹ̀pá fẹ́ẹ́ máa ṣètò ọlọ́run kò ní í kọ́ dí kò sí nǹkan tó burú ká fẹ́ rú ẹni yẹn ibo ló ti wá ó lè jẹ́ Yorùbá ó lè jẹ́ Haúsá ó lè jẹ́ Ìgbò ṣùgbọ́n ṣé àjọjọra nípa obìnrin ọmọ wò nìyẹn torí pé bíi míì tọ́ba ń ta àwọn nǹkan míì wọ́n fi ń pírísáàfù ẹ kọ́ ọmọ lọ kó sọ́wọ́ ẹni tí ó jọ sọnù tó ní rí tọ́lọ́run ṣe ẹni wọ́n ti rí wípé tí wọn náà bá fẹ́ kò ní jẹ́ ọlọ́wọ́ àti tọ́lọ́run mọ́ gbogbo lórí rẹ ni ó ṣe ń di pátá yọ́ọ̀kẹ́ ara fi ọ́ sí ìwọ̀nba àròrí tọ́jẹ́ kó wà dọ́jìk tó fọ́ pẹ́pẹ́ fúnra rẹ ló decide pé eléyìí we are not compatible ló fi jẹ́ pé sẹ̀rí àyọ̀ǹda fún ìwọ́tọ̀ ọjọ́ bíi ọkùnrin tó bá fẹ́ fi ọ ṣèwádìí sẹ́ẹ̀sì láwọn obìnrin a ní pọ́blẹ́mù kan tẹ́mi ti observe ẹlòmíì rò pé òun gbọ́n nù wa yọ wà máa dá nǹkan ṣe obìnrin máa seek advice ẹ lọ ka Riyadu Fatima bintu Qais min ajimali nisa nínú obì tó fàìn dáadáa ni kódà wọn làwọn ọkùnrin ń ṣe ìjírá láti nítorí nígbà kú ẹ wo sẹ́mu àwọn obì kọ́ lọ́wọ́ wà ma márùn-ún ẹ̀ nígbà bí ma márùn-ún wà ọmọge wọn ò ara wọn ni Fatima bintu Qais ọkọ rẹ̀ bá kú ọkọ rẹ̀ kú báyìí ọfẹ mọ ti parí ìdá sàbẹ méjìlá làwọn fẹẹ fẹ ó ní iná Muawiya wà abalijam kọtọbaani Muawiya àti abulijam wọn làwọn fẹẹ fẹ ni ó sì lọ bá nàbí sallallahu alaihi wasallam ànàbí kílẹ̀ máa ń pa abulijamu ànàbí ní abulijamu ọmọ nà obìnrin ọmọ ṣe kí ni o lápẹẹrẹ kéèyàn fẹ́ sàfẹ́ pé ní ìsìn okùn pa ní ìsìn wọn èèyàn lé wọn tọ́ ọba mọ̀ bí ẹ̀mí tó kóbí lálàbò tí ara rẹ̀ lé bì bẹ́ẹ̀kẹ́ rẹ̀ náà lé ojú rẹ̀ ọ̀daràn jẹ wọn èèyàn lé wọn wàhálà táwọn èèyàn bá rí wọn lòdì mọ́tò lásìdẹ́ǹtì ẹ̀mí torí wọn ló sùn yìí àdébí ló ń ná obìnrin o sàbẹ́ náà lọ́ba àlùjẹ́ náà ni o ṣùgbọ́n máa ń ná obìnrin sóyè ní ìsìn àdébí tó sọ fún Fatima bí ń fọkọ ẹ̀ ó ní sọ orí màá rí àǹtí ẹ̀ fàṣọ ìlú lámàlàlà olóṣù tó nípa ni kò ní nǹkan kan àwọn kan tó fi àdíìtì ń gbọ́yé bánàbí náà ẹ̀ ń encourage materialism no lọ́pẹ̀rẹ́ǹsì bá a ti jókòó yìí ilé tọ́yàtọ̀ láti wá ẹlòmíín wa ọmọ ọmọ tìmílọ́ní àní dádì rẹ̀ ní jíìpù kan tí máa ń gbé káàkiri irú mi lè má lè fẹ́rù rẹ̀ fẹ́ pé ọ̀rọ̀ òmi lọ́rùn tèmi mo lè láti bí ìkímọ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bá nílé rẹ̀ lọ́wọ́ <laughs> nígbà tí wọ́n ní pé ara níwà tí kan ẹ̀ jẹ́ àjọ rẹ̀ lọ tó rìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó tú ní irú kí lélẹ̀ ọwọ́ lè dọ̀ lọ́wọ́ kẹ́mi náà wá di mọ́tìmí lọ ní àti máa bojú ìkù àti wà compatible báwọn àti tọ́ bá rí pé olùsọ́ta kírípẹ́ì tó fi àwọn arrogant sọkọ rẹ ìwọ náà lọ fẹ́ bí ẹni tó yẹ pé ilé bọ́tà lẹ ti jọ jáde kọ́ mọ́ bá wà arrogant sí ṣe tí mo sọ yé ní ìsìn alimuhim ànábì di pé olówó ni Fatima obìnrin tó sì rẹwà ni kèsì fún ànábì encourage materialism irú rẹ̀ ò lè fẹ́ mọ̀ àwíyà àwọn obìnrin tó yẹ pé ọlọ́run ti ní ká lè fi sacrifice dáadáa náà lè fẹ́ mọ̀ àwíyà ànábì ní nkìhí ùsàmà lọ́ọ́ fẹ́ ùsàmà ọ̀dẹ̀ gbà ọlọ́run dẹ̀ fàlùbáríkà sùn torí náà kí làwọn náà wò compatibility kádẹ̀ mọ seek advice irú ọkùnrin tá a àwọn ọmọ ìyá wa kan bá ní ṣèwádìí fà wà compatible tá wà compatible ká fẹ́ra wa wà lọ́wọ́ in essence only it is not enough on, uh, just on the basis pé. Uh, jẹ̀mọ́ kan lóde yọ̀ǹtì jẹ̀mọ́ kan lóde yọ̀ǹtì náà ni yọ̀ọ́ jẹ́ kìdì ó ní kàṣe rẹ̀ tó fi tó fi já onítọ̀hún múlẹ̀ tó pé kẹ́ ẹ wo bóun lè ti wà compatible pẹ̀lú ààrẹ. wọ́n ní ìjọ dímọ̀ nẹ́ẹ̀mọ làwọn máa gbọ́ pé yìí dáwọ̀ ìgbà tẹ́lẹ̀ ẹ̀tún fi sátidé náà gbọ́n pé ẹ ṣàlàyé rẹ̀ pé ìbéèrè yìí tẹ́ ẹ sì béèrè tá a dáhùn lẹ́ẹ̀kan pé ẹ dáhùn rẹ̀ tán kẹ́ ẹ bá wa parí ẹ̀ ìdínà siratal mustaqim torí àsìkò ni kí n kọ́mọ látòrí àwẹ̀ hadithi ti jọ́ jimá ń bẹ lọ́tọ̀ bá a gbọ́dọ̀ gba àwẹ̀ jọ́ jimá ṣùgbọ́n àdìsí lẹ́yìn wa yanjú ẹ̀ ó ní àyàfi tó o bá gba àwẹ̀ ní ọjọ́ khamis ọjọ́ thursday tàbó lánìyàn pa ọgbà rẹ̀ níjọ́ sátidé tíjọ́ jimá èèyàn ti yanjú ká má dá àwẹ̀ ṣùgbọ́n tíjọ́ sátidé òun láti ọ̀ gbọ́dọ̀ gba àwẹ̀ fẹ́ ìtọ́ ọ̀bàyà fi gba àwẹ̀ bó ṣe kọ́ ọ lọ jẹ igi àdífi lọ́la ìtàwọn àfáà ṣe lórí ẹ̀ èyí tó nílẹ̀ jù náà àwọn àfáà ní wípé téèyàn bá gba ọjọ́ mi pẹ̀lú ẹ̀ èèyàn lè gba àwẹ̀ ṣùgbọ́n àdínà àwọn àfáà tàní pé èèyàn ní ṣùgbọ́n ètò nílẹ̀ jù sí jùmùúrù majority àwọn àfáà ṣùgbọ́n kò sí ìjìmọ̀ lórí ẹ̀ majority wọn èèyàn lè gba ẹni sátidé pàápàá tó bá jẹ́ àwọn àwẹ̀ tó yẹ pé àwọn àwẹ̀ zawatulẹ̀ asbab ó ní ìdìbò yàtí àwẹ̀ táṣúà àti aṣúra àwẹ̀ ẹjọ́ arọ́fà àbáwọn àwẹ̀ mí tó yẹ kó máa ń nídìí sóyè ní ìsìn èèyàn lè gba èèyàn kẹ́lẹ́ gba bí ọjọ́ kan kan òun ni wàhálà àlà. wọ́n ní yíya ọmọ níka ẹsẹ̀ pé ọmọdé nìkan la lè fi ṣe àríwá. ọmọdé tọ́lá fẹ́ sàlùwàlà pé a fẹ́ máa ya àwọn ọmọ níka ẹsẹ̀ wa ní tó wà ní àdìsí gbé sọ̀rọ̀ yìí ni àbí kí sọ̀rọ̀ ni ọmọ ìka kékeré òun ni ẹ bá rí pé ká kékeré òun bọ́yọ̀ ń dùn ó lè lo àwọn míì nú àwọn àka ṣùgbọ́n ìtọ́jẹ́pọ̀ ní ládájú òun ni ká lo kékeré ni pé òun náà lò tó kéré jù tó ni o àwọn àárín ìka ẹsẹ̀ wa dáadáa wallahu alam. ẹlẹ́ni tí ò ṣé lóòótọ́ ni pé ẹni tí ò lo nìkọ́ọ̀bù ọ̀wọ́ ná àbẹ́ni tí ń fi irun tí ń fọtẹ́ na irun rẹ̀ tóun náà wọ̀ ná. ìdínà siratal mustaqim wọn lóbìnrin tí ò lo nìkọ́ọ̀bù sí lóòótọ́ ni pé yóò wọ̀ ná àbẹ́ni tó ń fi ọṣẹ na irun rẹ̀ kámú láti ibi ọṣẹ na irun yẹn. ṣé arábìnrin tó dá mi kò lọ́rùn ọwọ́ amú irun rẹ̀ bọ́yọ́ fẹ́ kó rí bí ìfẹ́ èbó ọwọ́ àná bá kan àbí ó jẹ̀rù pé irun mi yóò kọ́ ìlì tó mo fẹ́ kó dínróbó bí ìtàwọn kan ọba ń ṣe bẹ́ẹ̀ èyí ó ti kó sí ara àwọn tọ́lọ̀ ńlá àná alimutaga yìráàtì lẹ́kàlìkìlà tírú obìnrin bẹ́ẹ̀ bá kú sórí ìṣesí yẹn tó bá jẹ́ mùsùlùmí òdodo làánà tánàbí sọ ó lè kọ́ lọ jìyà ibùdó tẹ́lẹ̀ àsọnu tí láti mẹ́wájú mi náà ọ̀dẹ̀ máwọn ẹ̀rí tọ́jọba náà wà irú àwọn kọ́tẹ́ pé ọlọ́run má ṣàwádẹ́ o wọ́n kọ́ lọ jìyà náà ná nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ṣùgbọ́n wọ́n máa ń kírun àrùlé kíbla ni wọ́n máa ń gbààwẹ̀ wọ́n sì máa ń ṣe láyé lálẹ́ wọ́n wà padà náà àlùjánnà ṣùgbọ́n àtìmọ̀ kan ti wọ náà rí ọlọ́run sì ti wá bẹ́ẹ̀. sóyè wọ́n ní pé ìbéèrè kan náà mẹ́rin mọ́rọ̀ attachment sẹ́rí gbogbo à ń fi irun kùn yẹn náà làánà lọ́wùlì wá sílà wàlìmọ̀ òṣùlà màá yanjú ẹ̀ ẹ ní sùúrù màá yanjú ẹ̀ ẹ má wọrí màá yanjú ẹ̀ àní ẹ má wọrí sẹ́rí sáà fẹ́ ní tó bá ní pé àlùwásílà ó clear ó fi irunkúrun wá sọlà ìyàtọ̀ bẹ́ẹ̀ láàrin pé èèyàn fi nǹkan ó fi kó irun àbó fi dirun àti ó fi nǹkan kó irun sóye hadithi jábìrù kan bẹ torí mo ṣe research lórí issue níwọ̀n àbá tọ́lọ́ fún mi lágbára nígbà tí ìròyìn kan jáde pé àwọn obìnrin lè fi rọ́bà kórun wọn lè fòun kórun pé ara kinní kan ni nígbà táwọn èèyàn mẹ́rin wa wọ́n mú hadithi jábìrù wa wàlhadithi sahih akhrajahu imam muslim fi sahihihi àdìsí ni pé jẹ́rìí ni pé zájàrọ̀ nàbí sallallahu alaihi wasallam àlìmọ́rí ata àǹtẹ́sílà bìrà sí àṣà ìhàn ànàbí kọ̀ fáwọn obìnrin pé wọ́n gbọ́dọ̀ fi nǹkan kan ṣáì and anything wọ́n gbọ́dọ̀ fi kún irun wọn àǹtẹ́sílà wọ́n sọ làwọn náà ni àwọn àfọwọ́ wa ṣàlàyé ẹ̀ bọ́yá ó fi irun kún ni o ó fi àgbàdo kún ni o àwọn bí irú ìtàlẹ́fẹ́ bí irú kẹrẹ àgbàdo yẹn ìtẹ́kùtẹ̀ bá fi kọrọ máa yù ká fìrù bí ìnìsà àṣàrọ̀ hun náà tóbi bá fi kọrọ yóò jẹ́ kí rẹ̀ ọ̀pọ̀ sí yóò sì mú àlèkìdáhù yóò mú deception dání gbogbo omi tó bá ń ṣe bẹ́ẹ̀ yóò kọ́ lọ jìyà náà tí ọba ti wà lìjẹ́ náà ṣùgbọ́n ẹ farabalẹ̀ o ẹlòmí ò ní farabalẹ̀ yóò àwọn ọba sọ pé àfa àkàtúrà ìláìdí ìsìn yóò rọ ọba kóòtù níta àfọ òsọ lọ́kọ̀ọ́ ti níta àsọ o ṣùgbọ́n sọ̀rọ̀ ara wọ̀ fún un ìtọ́bìnrin bá fi ń se ọ̀ṣọ́ ẹwà tó irun rẹ̀ ọ̀jọ́ rárá kìí ṣerú àwọn ọrùn kò mú ẹ̀tànjẹ dání eléyìí ò ṣe haramu kí n má pẹ̀rẹ̀ irú ẹ̀ wá obìnrin tó bá fi òwú àbí rọ́bà kúrun sóye tó bá jásí pọ̀ mi àlùwàlá yọ̀ọ́ mọ̀ra rọ́bà yẹn àwọn kan ní òjò mi àlùwàlá yẹn penetrate pàápàá tí wọ́n fẹ́ wẹ ìwẹ̀ irú eléyìí èèyàn lè avoid ẹ̀ ṣùgbọ́n irú òun èyí ẹ̀ á fẹ́ àbí ogbó àwọn kíní bí oúnjẹ tẹ́ máa ń lò tẹ́ máa fi sírun ọ̀ṣọ́ gbogbo eléyìí kìí ṣe àràmù ṣùgbọ́n gbọ́ mi o ìlẹ̀kẹ̀ gbogbo ibi tó fi aṣọra gbogbo tí ó wà jẹ́ pẹ́ẹ́pẹ́ libaṣu ṣuhurọ̀ torí pé mo mẹ́jẹ̀mú ìjáàbù aláyẹ̀ kú náà libaṣa ṣuhurọ̀ tọ́ba ti á dáwùjọ kan oríire àga tó báyìí gbogbo ṣuhurọ̀ ni pé yóò jẹ́ kó wà distinct all eyes will now be on you ká sọ́ra tó jẹ́ pé wọ́n ti ah wàlẹ́ ẹ̀lẹ́ ayé ọgbọ́n pẹ̀ bàjẹ́ gbogbo ọ̀run rẹ̀ báyìí àwọn ẹ̀fọn àwòké àwọn tó kó bẹ̀ gan ó níye mílíọ̀nù tó pa ṣùgbọ́n ká ló ń gba àwọn bíi bíìdì àwọn kẹ̀kẹ́ kẹ̀kẹ́ fi sọ̀sọ́ ọrọ̀ wá èyí èyí ṣe pa asorun márùn aṣọ nǹkan márùn halali nìyẹn nínú wọn bá ń tẹ̀mí ti ka o nínú táwọn afẹ́ẹ̀sìn tí wọ́n sọ ara wọn ni alakọ́bí ìyá nínú tíra àwọn ìkìmálù lè mọ́ ọ́lẹ́mù sótìyẹ́ bá ní ìsìn káàbọ̀ yé kọ́rìtọ̀ iṣu nìkọ́ ẹjẹ̀ jẹ́ ká lè láǹfààní àti dá àwọn béèrè bí ẹ̀ṣù ọ̀rọ̀ nìkọ́ tí ó fi dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama àwọn àfọ́ òsì máa fà á two parallel lines ni ó sì jẹ́ tí ò ní pàdé tí èdijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama ẹ fọlọ́balẹ̀ èmi ó tẹ̀wọ́ advice wa ìwọ mẹ́jẹ̀ mutashadid to the extreme right mẹ́jẹ̀ mutashadid to the extreme left kún ummatan wasatọ̀ ìwọ jẹ́ tí yóò moderate tí yóò sì wà láàrin ṣé ẹ rí ọ̀rọ̀ nìkan gẹ́gbẹ́ mo ṣe sọ gbogbo àfa àlágbáyé wọn àgíù lórí póbìnrin ó lo ìjáàbù ìjáàbù tí yóò bo gbogbo ọrùn rẹ̀ yóò bo gbogbo àyà rẹ̀ yóò bo gbogbo ẹsẹ̀ rẹ̀ yóò bo èékánná ẹsẹ̀ rẹ̀ ọwọ́ nǹkan méjì làwọn àfáàfáà mara wọn lọ́wọ́ ṣé ìjáàbù bo ọwọ́ rẹ̀ báyìí ọwọ́ rẹ̀ báyìí sọ igan débi ọrùn ọwọ́ báyìí ni o kò débi apá báyìí o ọrùn ọwọ́ rẹ̀ lásán báyìí ọrùn ọwọ́ rẹ̀ báyìí àti ojú ẹ̀ ojú ẹ̀ tá à ń sọ kò kó etí sínú ọ kì í ṣe pàwọ́ àdọ́gbọ́n jọ etí rẹ̀ lẹ̀ láti àmọ̀pọ̀ lóyà rẹ̀ ìgì méjì mẹ́ta kò kó etí inú sọ̀rọ̀ ní ẹgbọ́n mi dáadáa o ẹ wo iwájú etí wa yìí ẹ mú lọ bí ìbẹ̀rẹ̀ orí báyìí wá síbi lẹ́ẹ̀tì etí báyìí wá síbi agbọ̀n báyìí kódà kò kó ọrùn sínú gbogbo àbáwọn obìnrin ó bu ọrùn rẹ̀ tó lè yọ ojú àtọ̀rọ̀ wọlé ní táwọn àfáàfáà mara wọn lọ sí èdíjọ́ gbé ìdàlùkẹ́ àmọ́ nìyẹn ìtọ́sí jẹ́ wọ́n máa fà òun làwọn e. tó wáyé lórí ẹ̀ làwọn kan náà àfáà dúró lórí wípé ni kóbìnrin ó bojú àtọwọ́ ẹ̀ nínú wọn ni ìmáàmù ṣàfi àti ìmáàmù ahmad àwọn ní pé mustahabu ni ara yòókù ni kóbò èyí lóbi jásí pé nìsí tá a bá inú ọfẹ́ sọ páàsì tó rí kókósẹ̀ rẹ̀ nkankan kò tí ì lo full ìjà àwọn àfọ̀nì tí láàbò rí eléyàn. nínú kálọ̀ ọ̀bá wọ sọ́ọ̀kì ọ̀wọ̀ ìjáàbù tí ó bolẹ̀ páàní máa rí ẹsẹ̀ rẹ̀. ṣé tí mo sọ yé ṣùgbọ́n ojú àtọwọ́ nìkan ni ìmáàmù Malik àti bàbá àbúrò ànífà àwọn ní mòbáàkù ni. àwọn náà sọ pé àràmù ni wọ́n sọ pé màkúrù àwọn ní èso ọ̀ràn yẹn tóbi bá lò afẹ́. ṣùgbọ́n gbogbo àwọn àyímọ̀ yìí wọ́n wá ní meeting point ìyẹn ni Sheikh Al-Albani wá gbé wá meeting point ni wípé àwa tá a ní èso ọ̀ràn yẹn náà tó bá já sí pé obìnrin ojú yẹn ó máa dá fitinà lẹ̀ tí ó máa fa wàhálà lẹ̀ kó bò kódà Sheikh Al-Albani àwọn èèyàn máa ń fi Albani gbọ́ wàlẹ́ mo ní tíra Albani lé mo dẹ̀ fi báyìí rò wọ́n da láàrin inú òwe mi báyìí ni nígbà tí Albani ájú tán ó ní sẹ́ ìmọ̀ wà ní project mi tí mo ń kọ́ lọ́fún masters program mi ní UI torí issue márùn-ún mo focus mi kọ́ ọ̀bùjẹ́ kan náà àwọn issue yẹn iṣu ní kọ́ ọ̀bọ̀ yẹn kọ́ máa fa wàhálà kálukú ni kó ṣe bọ́lọ̀ ọba sí ni kó ní ìmánì ìwọ tọ́lọ̀ ń bá ní òbojú falila ilhamd má ríra rẹ sí pé ìwọ lọ wá dáa jùlọ dọ́ ọlọ́run kọ́ ọmọ wàá báwọn tí òbojú sọ́ta sọ́rí wọn tó àwọn abojú má rẹ tó bojú sí wípé àwọn aláṣejù nìyẹn wọn lè rí sẹ́ńtẹ́ríà àwọn ilé ò lè wúlò fún Islam iṣẹ́ sẹ́ńtẹ́ríà tẹ́lẹ̀ ìwọ fẹ́ pọ̀ òbojú gan tẹ́lẹ̀ ṣé wọ́n gbọ́ ọ síbẹ̀ mọ́ ṣé wọ́n rí mo ní ká mọ̀wá bọ́ extreme to the right or to the left ìtumọ̀ wá ní wípé ẹni tó wá lónìí kọ́ọ̀bù kó rí sí pé gbogbo obìnrin tí ọ̀rọ̀ ti lónìí kọ́ọ̀bù inú náà wọ́n lọ màá sọ pé ọ̀rọ̀ tó ọ sọ ò ní sálà kò sí kankan náà àwọn àfa àtọ̀sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ àwọn sáráàfù sọ bẹ́ẹ̀ ìwọ́n tó bá tó wọ́n gbọ́ to the extreme left wípé ah ṣe é rí kéèyàn tiẹ̀ máa bójú gan bí díà gan tiẹ̀ ni kò tí ẹ̀ sínú Islam àṣejù ni àbọ̀ tí ẹ̀ wá ń tààkò sọ̀rọ̀ mi yẹn ń sìn ìwọ tó ti go extreme to the left ìwọ tó bá wọ́n dúró lórí wípé arínú àwọn àfà tán lọ́rọ̀ yẹn ni ẹni tó bá wà convinced kó lò arínú àwọn àfà tán ni pé kì í sọ̀rọ̀ yẹn afẹ́ ni even most àwọn obìnrin tán lò ní South Africa láwọn ìlú mi ní London òpin ní ọ̀wọ́ ni pé kì í sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n rẹ̀ sọ ni so ìdá ẹni ọlọ́run bá ní kí mọ́nì ló débẹ̀ tó bá lò kó dùgbẹ́ fún ẹni tí mọ́nì ọba ti débẹ̀ sáà máa rí i pé òun ṣe tàbá rúùjù ọwọ́ rẹ tán ni ọmọ bò náà agbániwá sọnù tíra rẹ yẹn gbogbo tá a sọ yìí o obìnrin tí ọba ti wá bojú o kò gbọdọ̀ ṣe ọ̀ṣọ́ kankan sójú obìnrin tí ọba bojú tọ́ ọba lumú ẹlẹ́sẹ̀ níwájú ọlọ́run èmi kí mo sọ bẹ́ẹ̀ àwọn àfẹ́sẹ̀ ló sọ bẹ́ẹ̀ torí pé imú nílùú ọ̀ṣọ́ ni ọ̀ gbọdọ̀ tọ́tẹ̀ àyàfi tọ́lá fẹ́ lumú ní ìtàbọ̀ fẹ́ tọ́tẹ̀ tó bá dénú lè rẹ lálẹ́ tó kù wà àtọkọ rẹ lùmọ́ kíní tó máa ń kó sínú mọ́ kó síbẹ̀ tó tọ́tè tó tọ́ ojú tó bá ti ń jáde lọ láàárọ̀ yọ imú kó ń bẹ̀ mú èké òní jẹ́lẹ́sẹ̀ sọ́nà ara wọ̀ so so ẹ má jẹ́ ká gbọ́ ẹ̀sìn irú àwọn ẹ̀sìn yẹn sì re ẹ má jẹ́ àfi máa dá wàhálà alẹ́ ìwọ tó o bá dúró lórí pé ọ̀ràn yẹn ni irú ẹ̀ la sọ̀rọ̀ títí ní ìsìlá wà lẹ́kọ̀ọ́ sọ wá dọ̀ka ẹni tí ó dọ̀ka wa òun lẹ́nu tó ní wípé bíbíà ni a lò ní sálà àbẹ́ tó ní wípé ẹni tí ọba ti lò yọ wọnú nẹ́dànù ni ajẹ́pà ìmọye millions of muslims tó jẹ́ òde ìtọ́ ọ̀sán ni pé ó ti jáwé mẹ́lẹ́yàn lọ́wọ́ àwọn ò ní sọba ẹ bá sọba mùtàṣá dìdù hùwà ẹ tó mẹ́sìn lé ní. àlàyé ìwé ni ìwé ìwé ọ̀rọ̀ yẹn àbí kí ló fẹ́ ká sí ń bẹ̀. ìwé ọ̀rọ̀ yẹn fẹ́ẹ́ ah, ríru kíláàsì yóò lé gbogbo àwọn programu sister circle sister seminar sister conference ibẹ̀ ni wọ́n ti bá ní ṣàlàyé ẹ̀wẹ̀ sọ̀rọ̀ mi yé ń sìn so wọ́n padà ṣàlàyé ẹ̀ fún wa bó o la ṣe ń wẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ẹni tí ò bá wá mọ̀ wọ́n náà ti kọ́ tàbá rẹ̀ tí ọ̀mọ̀ ẹgbọ́n mi ẹlòmíì wàláì ọlọ́kẹ́ ẹ̀sẹ̀ ń sàánú ẹ̀ ni lọ bá wọn sísá tí wọ́n bá mọ̀ wọ́n lè ṣàlàyé ẹ̀ fún ọ yóò yọ sóyè ní ṣókí. èèyàn kàn ní kírísítẹ̀ ní ìyá èèyàn ìyá bá kú pé gbogbo nǹkan rèé ọkàn ní mú nǹkan kan bẹ̀ mọ́ náà lọ́wọ́ ti sọ́nà. kèfèrí ni bàbá àbíyẹ èèyàn olówó dẹ̀ ni àdìs dẹ́nu pé kí mùsùlùmí ọmọ jogún kèfèrí kí kèfèrí ọmọ jogún mùsùlùmí wal hadithu sahih so orí tọ́lọ̀ àtànàbí bá sọ ẹ̀jẹ̀ ká gbà bẹ́ẹ̀ ìtàn àwọn sọ ni pé tọ́ba ti ń fura pé òbí rẹ̀ kèfèrí ni bẹ́ẹ̀ yìí méjì mẹ́ta ló bí ó sì lówó lọ́pọ̀ kò sí ní tó burúkú tó kú kèé sogún la ní ọgbà tóró ò gbaa gbá kọ́lọ̀ ọba àlékè ọlá kó fi làánà sí làlúbaríkà ọ̀kan náà afọ sọ fún mi báyìí báwọn lọ pín ogún kan ní ọ̀yọ́ ní ìlú ọ̀yọ́ ọ̀yọ́ tán nígbà tó wá pé dúkìá yẹn ẹnìyàn ò lówó lọ púpọ̀ ṣùgbọ́n níwọ̀nba nǹkan díẹ̀ àwọn ọmọdé pọ̀ fámìlì pọ̀ wọn tó dogun ẹ̀ nígbà wọn ọ̀kan ata wọ́n ẹ̀sẹ̀ ra ẹ̀rọ ata yẹn ni ẹ̀rọ ata oní jẹnẹrétọ̀ ṣe ẹ̀pẹ́ ní ìsìn náà nàìjíríà forty eight hours la fi lọ lójoojúmọ́ abẹ́ gẹ́ẹ̀tì ní ìsìn láti gbọ́ gbogbo bọ́jẹ̀tì wọn sixteen million kíní kan nineteen billion kíní kan dollars tọ́ba dọ̀là inṣàlá ẹ̀ mọ̀wọ́rí iná tó di yóò di bẹ́yà bíi eighty six hours tẹ́sí mọ́ lójoojúmọ́ ẹni láti mọ́ tó wọ̀ pé ah kí n bẹ́ẹ̀ lè rí ìwé ẹ̀rọ yìí kò sí náà náà rẹ̀ àwọn èèyàn máa lọ́ta wọ́n máa lọ́gì ní máa rówó ń bẹ̀ ṣùgbọ́n tó kàn kò tó ẹ̀rọ ata ọ̀rọ̀ yarí ẹ̀rọ atalò wọ́n ságbè àwọn yòókù ní obìnrin ní ọ̀ ní tó fa ní pé nu ó fojú àwọn tí ò tónú àwọn ọmọ òbí wọn yẹn ní tán mú ju lọ téèyàn bá bí ọmọ ọkùnrin lónìí ìlọ́po méjì bá ní ọba àtijọ́ one hundred years tí wọ́n bá mú ten naira twenty naira lọ́mọ bí lónìí ó mú bọ́lọ̀ ṣe pinnu torí ìwọ obìnrin tẹ́ ẹ kú collect ni ìgbà tó wà kékeré ó gbowó lọ́wọ́ òbí rẹ bó o tún wọlé ọkọ ọ gbà lọ́wọ́ ọkọ rẹ kí á lè wọ́n ní ìyá ìbáfa gidi gbé ẹ̀rọ ata ìjọba ẹ̀gbọ́n mi dáadáa o wọ́n láwọn ẹ̀gbẹ́ mi ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ìyẹn ràn ọ̀fìn ìṣẹ́ ìṣàlá kò tó ọ̀sẹ̀ kan ó ti ń fẹ̀rọ yẹn lọ ata bí ẹ̀rọ ṣe gbiná nìyẹn wọn à rí omi pa ẹ̀rọ fi jóná kalẹ̀ sọ́tà jogunjogun ọ̀dà bí ẹni tó gún gbé irú ọmọ tó bá rí bẹ́ẹ̀ mọ́ jogun àwọn òbí rẹ yẹn ṣùgbọ́n tó bá ti fọ́ láwọn nǹkan kan lẹ̀ tọ́jẹ́ bí ẹ̀tọ́ àti àbí gift bẹ́ẹ̀lọ́ kọ́fà àlùbáríkà ṣe fún ọ tá a bá wá fún ọ tó ọlọ́run fi ní kán kú náà ìwọ bẹ́ẹ̀lọ́ wáṣọ àlùlọ́ àmì fọ́bìlì ọlọ́run mọ̀nà tí ó gbà ṣe nǹkan míì fún ọ tí ó sì mú ọ lọ́wọ́ wọlọ́ọ̀lọ́ tẹ́lọ́rọ̀ tẹ̀sùbá lílò ara iṣu táwọn àfáà tún ní kìláàfù lórí ẹ̀mí yẹn ní tó fà ń láyé ànàbí àsálàm ẹ gbọ́ mi o kò sí tẹ̀sùbá ànàbí àwọn ní wípé tànàbí máa ń ṣe jù òun náà ni kó lo ọwọ́ rẹ̀ kò sókè lórí eléyìí ṣùgbọ́n tá a wá lè lo nǹkan ilẹ̀ lẹ́yìn ọwọ́ a rí inú àwọn àfà tọ́lá lè lo nǹkan míì láti so nǹkan bóyá bí òkúta bóyá bí òtẹ̀sùbà yẹn náà bóyá wọn a rí inú àwọn àfà wípé àdàdà alẹ̀ ká mọ́ lò ṣé advice irú àwọn iṣu náà pẹ̀lú àníyàn pé kí màá lọ bọ́lọ̀ wàhálà lẹ́bí àdínú lọ àbí eléèlé mi fi ń sin ọlọ́run ìka mi ní ìmọ̀ àkà ìwọ́n tó wà lórí pé mi ò lè má lọ tẹ̀sùbá wàhálà lẹ́bí àdínú lọ àbí ó lè bẹ̀rẹ̀ kó o ṣe ń jẹ o ìwọ́n tó lò kánà tọ́wọ́ tó rẹ́ẹ̀dì mi ò lè ṣe ń jẹ o èyí tí wọ́n rí ìwọ náà máa lò lọ mọ́ wàá fẹ́ yọ̀ǹda wà àkó àwọn sẹ́ẹ̀tì wá tí wọ́n kú òun àkó wọn kú iṣẹ́ ọlọ́run bá yóò san ilé ẹ̀sán lórí àárọ̀ bá san ilé ẹ̀sán lórí àárọ̀ wà sàlẹ̀ fún mi ní ọjọ́ mi láàárọ̀ láti wá sí ilé ẹ̀sán lórí. àtàwọn gbàgbé pé àwọn tá a bá nífẹ̀ẹ́ sí nínú mpk tó ní gbogbo àwọn lẹ́kṣọ̀sì nínú ká lọ fi orúkọ lẹ̀. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí n fún wa ní mọ́láyà láti sọ fún wa pé tẹlifóònù tí mo sọ yí pé ó sọnù láàárọ̀ ọlọ́run ti tún dá padà ó ti sọ́ọ́rí mọ̀ bàtà ó ti sọ́ọ́rí mọ̀ bàtà àti àwọn ìwé akíkù àrùn pọ́kẹ́tù rà ọ̀rọ̀ bá ti ọrọ̀ gbà fún ọlọ́run tó wà lọ́wọ́ ọlọ́run tó ká ọlọ́run tó ká ọlọ́run tó ká àmà láyọ̀ sọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni bàbá èyí tí àwọn olómi àwọn kìíní yóò Sunday. 啊，我完了，哎，对呀，啊，老板，我们以爱心为友。

nínú àwọn ìlú àlejò àlejò lọ́wọ́ pé báyìí bẹ́ẹ̀ ló fi máa tàbá fún ilé ìgbé pé ẹ̀jú ìjọba gbé àgbà nínú àlejò òkèèrè. ìwà àmọ̀ ẹ̀ ẹni tó sọ pé ìdí ọba ń bẹ ní ìwà àmọ̀ ẹ̀ ní ìgbà ìjọba ti yàtọ̀ sí ìgbà gbọ́dọ̀ nígbà gbọ́dọ̀ nítorí ìwádìí ọ̀tàlú dédé àwọn ọmọ ìlú ọ̀hún sọ̀rọ̀ wá gbọ́ ọ̀rọ̀ ọ̀hún ìtànà ní kí n sọ nípa àwọn nípa ẹ̀kọ́ tí ọ̀nà wa gbàgbọ́ pé kí wọ́n lè wọ́n lè gbà gbàgbọ́ náà tó bá tó di ìdí èèyàn tó sọ pé òun ni wọ́n ń gba ìdáhùn ìrọ̀lọ́ jẹ́ ìdáhùn ìrọ̀lọ́ ti nínú ilé èèyàn tó sọ bẹ́ẹ̀ wọ́n lè di ìdí kúrò ní kéńtì ìdáhùn ìrọ̀lọ́ ti ní kọ́ ní méjì lọ́dọ̀ o homem. Thank you.